ní ṣọ́ọ̀ṣì. kódà mo ti pé brother James mo ti sọ pé mi ò nílò wọn. kí ló ń ṣe. ó rẹ̀ mi. òjò kò sí látàárọ̀ ò ń tẹ fóònù tó yẹ kó ti wà ní ṣọ́ọ̀ṣì ó sọ pé ó rẹ̀ tàbí ẹ̀ ló ń sọ̀rọ̀ kó rí pé ó bá ní ṣọ́ọ̀ṣì. èyí tí mo ń retí látàtàárọ̀ kẹ̀ jáde tààrà ló ń sọ̀rọ̀ máa wọ̀rí bóyá máa ní kí n lọ dákún chọ́ọ̀chì kò sí wàhálà bẹ́ẹ̀ náà lórí a máa fọyàn wọn á ní kí èèyàn lọ bu omi àdúrà mu omi àdúrà ní paracetamol. kébì jẹ́ sunday máa já mọ́ yín lọ́wọ́ mi ní kó òun lé girlfriend mi ṣe birthday lé ní kí n kó òun. hello there. Ah, má bínú náà ah, mo ṣàṣọ pé dáàdi wà lé ó dẹ̀ mọ bí wọ́n ṣe jẹ́ èmi ní bible study mo dẹ̀ dọ́gbọ́ndọ́gbọ́n náà nìkan lè fi jáde ó mú kí mi ò lè pariwo mọ́ wọn ó mọ wọn nà ó máa jọ ìbẹ̀rẹ̀ sùn ok happy birthday to you a má bínú mọ́ nà ó ṣe mo ti <laughs> àtàrọ́ṣà ni mo ti kí ẹ mo tún kí ẹ láàárọ̀ ìnà kí ló tún wá bínú sí. ẹ ṣé lè ló máa fi bínú síbi ń sìn kódà ṣé tó bá ti rí mi ṣó ti tán ó ti tán àbí máa fojú kan ẹ̀ sìn sìn mú bọ̀ lọ́dọ̀ ẹ̀ báyìí báyìí báyìí báyìí. I love you there. Ago ibojì, ago ibojì, kò nílù nílé mi. Ah. How are ṣé wọ́n pa. wọ́n pa. kí ló wá dé tí expect látàárọ̀ náà. something happened on the way and I have to attend to it. báwo wá ni planning by. oh I have a good news for you anyway the the venue has been changed you know. níbo wá ní by? it's going to be a JBB hotel. You, know? you don't mean it. Yeah, I mean JBB Hotel. Oh, yeah. oh my goodness. Thank you. You're welcome. You're welcome. I'm already mad mi máa Ah, get Kìtìyà pa àwọn ọ̀rẹ́ mi. Ah, Ǹjẹ́ wọ́n ní card? Card. Uh, what, kind of network? I don't want a card. Take it. buy Thank you. Why do I card and see. Mark me one. So from the you to change. I should go. So give me apple card and mark me. You're welcome. No problem. I mi ló dé yẹn. Ẹ jẹ́ kí sáré yọjú sí mi. Eh, so I know me, Abi. Ẹ̀gbọ́n mi bọ̀ sí mi. No problem. No problem. bébì ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi tí wọ́n bá mi organize nípa tí mi ṣe máa wà ókè àwọn nìyẹn ẹ̀gbọ́n òdìfẹ́ kó bá mi kí wọn dáadáa because wọ́n really try wọn. yes. ẹ̀gbọ́n rẹ. ẹ̀gbọ́n rẹ mi. tó sọ ẹ ṣáwọn rè. bẹ́ẹ̀ni wọ́n tún really try wọn. ẹ̀rù ti bá mi ah, kò sí nǹkan tí. wọn ò lè gbàyàwó ẹ̀ náà. Ah, kò sí nǹkan tí mo gbójúlé fọ̀nà ìwọ ni ṣọkọ wà lọ kí wọn. ṣó nídìí. nídìí náà bíbí kókò bá mi kí wọn ni. ilé mi máa ń tijú. ọ̀fọ̀ mi ọ̀fọ̀ mi. kí ló pọ̀ lè wá lọ. ẹ rọra sọ. oh my brother. Oh. How are you? Ẹ rà sá. Good afternoon. <laughs> Gbogbo ẹ̀ lẹ ti jẹ́ báyìí. Ẹ ra ẹ kú ìtọ́jú náà. Mm-hmm ọlọ́run á wà pẹ̀lú yín ó ròyìn yín fún mi ọlọ́run á dín yín mú eh, oore oore náà lè máa rí gbogbo ohun tó wà lọ́wọ́ yín tó ń dára kò lè jábọ́ lọ́wọ́ yín gbogbo ohun tó wù yín lọ́kàn kò ní bọ́ sọnù mọ́ yín lọ́wọ́ ọlọ́run ẹ̀rí á wà pẹ̀lú yín thank you so much. Yeah pé ẹ wọlé lọ sí. sẹ́mi náà <laughs> ẹ ṣe gọ́sà ọlọ́wà wà pẹ̀lú gbogbo tó wọ̀nyí lọ́kàn ò ní bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ yìí gbogbo tẹ́ di mú ṣinṣin kò ní jábọ̀ thank you sir mo bọ̀ sí ọlọ́run ẹ̀rí mímọ́ wà pẹ̀lú yìí. kò sẹ́ni tèmi pẹ̀lú bẹ́ẹ̀ gbọ́n mi. So everything, at least you're happy. Yes, I'm okay. I'm okay. ẹ wá wáyé aláìgbọràn lójúde ẹni tá à ń bá wí tó lòun ò gbà. pàdùn in fact mo really appreciate it. ọlọ́run ló wẹ ọlọ́run ló wẹ pé ìwọ náà ni màá tún dúpẹ́ fún dáadáa ikú yóò gbà mí bí mo ṣe rí despite the fact pé o mọ̀ pé lọ́wọ́ yìí mi ò tí fi bẹ́ẹ̀ wà ọ̀rá ìtì dáadáa o de ṣe náà o tẹ ká ṣeré ibi tú gbogbo ẹ̀ náà dẹ̀ lọ bó ṣe lọ. ọmọ <laughs> má ṣeré òní tú náà. àmín àmín. kò sí ń sìn mo mọ̀ pé ó máa wà níta. bẹ́ẹ̀ni. because i'm very sure about that. <laughs> àmín thank you. Mm. ọmọ pásítọ̀ mm-hmm. ọmọ o oh. ṣùdẹ̀ ni wàá máa lọ lẹ́sìn bí dáàdì máa lọ máa sùn àbí kí ló ń fẹ́. lọ ní báwo nìyẹn time ti lọ now after twelve la wà tí n bá lọ later mi gan ló dangerous jù nígbà tí ó ṣe pé bí àwọn gbé mọ́tò lọ. ìwọ jẹ́ kí n délé làárọ̀ la gbogbo bó bá ṣe jẹ́ máa gbélé fún un lóòótọ́ mo respect wọn mo dẹ̀ bẹ̀rù wọn but ìyẹn wà ní pé kan yọ ẹgbàá kan láwọn fẹ́ náà mi máa sọ fún wọn kan tó ṣẹlẹ̀ náà ni wọ́n dẹ̀ máa gbà èmi kò sí wàhálà ìwọ ló ní dáàdì ìwọ ló ń bọ àwọn dáadáa so èmi kàn ń sọ ti tèmi náà ni ṣe jàre ẹ ní kí bóyá kí n wá lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi kí n kò check on them kí n kò use wọn like two hours kí check on them ṣé mo má lè fi wàhálà fẹ́ àwọn látàrí mo ṣáà invite wọn sí pàtì èmi ló wá pọ́n lè nà. tó pẹ́ kí ló ṣẹlẹ̀. kò sẹ́dẹ̀ tí. nǹkan ṣẹlẹ̀ náà. bíbí kò sí kankan. Ah, tí o bá sí pé nǹkan ṣẹlẹ̀ wá sọ pé kò fẹ́ kúrò ń bí kí fún ẹ ní two hours kó lọ fi bá àwọn ọ̀rẹ́ ẹ ṣe fẹ́ bẹ̀rẹ̀ pàtì mi sọ fún mi ṣe fẹ́ bẹ̀rẹ̀ pàtì mi ni ẹ kí wá nìtumọ̀ yẹn o fẹ́ fi èmi nìkan lẹ̀ síbí o fẹ́ lọ bá àwọn ọ̀rẹ́ kan fún two hours tó ti wà nínú róòmù wọn already o fẹ́ lọ disturb wọn àbí. kò ní má bínú ẹ jẹ́ sáré lọ like one and a half hour màsá ẹ dẹ́sẹ̀. dúpẹ́ mo ti rí tí mo tún ṣẹlẹ̀ ó dà pé mo ń disturb ẹ̀ gan-an bébí ò ní mí lára nà o. àti ìgbà disturb ẹ wá sọ pé o fẹ́ kúrò bí o fẹ́ tún lo one and a half hours oyin sọ two hours mo sọ pé mi ò gbà o tún ní one and a half hours o tún lọ síbì kan tó bá lọ sìn ìwọ ló ń rò pé one and a half hours ló fẹ́ lọ lò ń bẹ̀ tó bá dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ń sìn ẹ̀ tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ wá débẹ̀ sìn ẹ̀ sán mọ́jú èmi nìkan wá dá sùn bí àbí. bébí ìwọ nìkan ò lè dá sùn jẹ́ kí n sáré lọ gbogbo nǹkan tó bá fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ mo fún ẹ ní forty minutes gbogbo nǹkan tó bá fẹ́ ṣe pátápátá mo fún ẹ ní forty minutes kó lọ fi ṣe. Maybe she won't be ni. jẹ́ kí sáré back very soon. dẹ̀ tì mí bí ajá bẹ́yìn. jàbí báwo kí ni sùnmọ̀ gbélé ṣe bí dúpẹ́ jáde ń sọ olófẹ́ wa báyìí láwọn rò mí. ee ó fẹ́ lọ bá wa ṣé kò tó sọ fún ènìyàn wújà fìyẹn lè wo. Ah, mo láìkí ni kẹmi kẹmi màá gbá etí ẹ ní màá gbá etí ẹ yín ayọ̀ kí ni fọgbọn kókó sì lọ́jọ́ kí ni túmọ̀ gbélé tó ń ṣe kí ló ń ṣẹlẹ̀ kí ni problem tó ní lọ́jọ́ kó and kò dẹ̀ bọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì fún mi eh? bẹ́ẹ̀ ni torí tí ọ̀rẹ́ bá wọlé sí tó bá bẹ́ẹ̀ ń bì kí ló fẹ́ kó máa sọ. ọ̀rẹ́ mi wọlé síbò wo gbàgbé bó ṣe ń lọ ó dọ̀là kó tó wọlé. sórí ẹ pé sákẹ́ ni. orí mi pé o. irú ọtí wo ló mu. ṣé ẹnu mi rùn bí ọtí ni a mú sọ nǹkan fún ẹ mo ló dọ̀là kó tó dé. a tó o bá mọ tí yóò lè bá mi sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ò lè wọlé lé ní ibo ló wá ah, ah. ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé o mọ nǹkan tó ń lọ ah, ṣé ìwọ náà ò ránjú sílẹ̀ o ò rí patí bó ṣe lọ ni ṣé owó tó fún ló fi ṣe patí yẹn ni abágbára tiẹ̀ ló kà ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé ò jà. Ah. mo rí láti ṣe gbọ́n nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ. sure. Obi yes. ibo ni dúpẹ́ wa. sure pé tí n bá sọ fún ẹ wàá ṣe nǹkan tí mo fẹ́. why not. dúpẹ́ wà nínú seven. lọ́dọ̀ ta ni. ọ̀hún ah, àwọn tó ṣe pàtàkì jù ẹ lọ lọ́wọ́ ló wà. yes ìwọ lè ṣe pàtàkì sí mi. àwọn tó ṣe pàtàkì jù mí lọ. àmì pé àwọn yẹn ló ṣe pàtì fún abẹ. Ah, ah, ah. bó ṣe ń lọ nìyí ó mọ. ọ̀dọ̀ ẹnìyẹn ló wà ń sìn. bẹ́ẹ̀ ló wà náà kọ́ lọ gbádùn ara ẹ̀. kì í ṣe kó lọ sínú róòmù ẹ̀yìn ọ̀rẹ́ àbí. wọ́n sọ́dọ̀ wà rárá ètò ẹ̀mí ṣe wá báyìí. Hmm? Jacob hmm? ọmọ o ti promise náà. ẹ eh, lóòótọ́ ni. ọ jẹ́ ṣe kí ni ara mi. mo ń bọ̀ mo ń charge fóònù mi ń sàlẹ̀ mo check àbí ẹ mo ń bọ̀ ọ̀sẹ̀ títí ẹ̀ ń sìn jọ mo ń bọ̀. Ah, mo ń bọ̀ sí. Ah, ah. ó ti gé ẹ̀mí bọ̀bọ̀ yìí. ọkọ mi ọkọ mi ni mo kí sọ̀rọ̀ mi. mi ò mọ mi ò mọ mi ò mọ. bẹ́ẹ̀ ni o mọ kékeré má bínú. kí ọmọ kékeré àbí ẹ wà my brother my brother my brother my brother my brother má tún jẹ́ kó máa pẹ́ báyìí kó tó padà mo fi ọlọ́run ọba bẹ̀ mo mọ̀ tí kì bá ṣe pé ìnáwó lára fẹ́ wá ṣe o tí ì ní yọjú sí mi. ṣùgbọ́n dáàdì mi ti bẹ̀yìn kẹ́ má bẹ̀yìn. mo tún tún sọ ni mo mọ̀ kó ti bẹ̀ mí mo tún tún sọ kó lè bá máa rántí ni. ìdáná mo kí rí fún mi pé mi ò fẹ́ kí tí wàá mọ̀ ọ́ fún láyọ̀ ṣé o mọ̀ pọ̀ rẹ̀ méjì lẹ́yìn méjèèjì mo fà á lé ẹ lọ́wọ́ mo sì fa ìwọ náà lé lọ́wọ́ ẹ tọ́jú ara yín dáadáa máa bá mi rán létí pé kó má jìnnà sílé torí pé ọmọ tó bá sọ ilé nù òun ló sọ àpò ìyàpọ̀ ẹ̀yin ò ní sọ àpò ìyàpọ̀ òun ṣe ti gbọ́. ẹ má dùn sà àdúrà ni kí n máa fi hàn wá lọ́wọ́ káwọn náà kalẹ̀ kó ìwé òkú kalẹ̀ kó wá sábúlé. oríṣiríṣi èrè ló wà lẹ́kọ̀ọ́ ẹ̀yin ẹ̀ ṣọ́ra yín. àbọ̀ ìbòjì rẹ̀ o ara ọ̀run pariwo aago ibojì aago ibojì aago ibojì rẹ o ara ọ̀run pariwo. aago ibojì aago ibojì àforíbojì rẹ o ara olúwariwo wáyé. ló ti wá já ẹ lójú nísìnyí. àforíbojì. ó tán abíọ́jà. àforíbojì. jacob lọ́gbọ́n méjì tó ń rìn sọ̀tà lọ́rẹ̀ mi tí wọn ò bá omi lásán náà máa rọ̀ kálẹ̀ ṣé oró mi báyìí àbò oró mi ẹ ṣé oró mi báyìí àbò oró mi ìwọ ìwọ ọmọ dídí wòlíì tó ń lágùn mọ́yàn lórí tó bá ṣe pé ẹni tí yóò mọ ọlọ́run ló bí ẹ ń kọ́ kí ló bá máa ṣe bá máa pààyàn káàkiri ni lórí ohun tó ṣe yìí parí tí màá ṣe fún ẹ má gba èṣù láyè láyé ẹ tó bá lọ tó fẹ́ gba èṣù láyè ìkòkò ní gómi kó gbẹ̀yìn tá a bá fi ṣe. ẹ tẹ má bínú mo mọ pé o máa ń tijú yín gan kan dànù bí mi ni mo dẹ̀ lè ara mi mọ́ iṣẹ́ èṣù yẹn má bínú. iṣẹ́ èṣù ah, ah. báwo lẹ́yìn ẹ ṣe láìkẹ́ máa parọ́ mọ́ èṣù báyìí orí mọ́tò ńlẹ̀ ó yà fún mọ́tò ńgbà tó jẹun ó ṣe mú òkè lóúnjẹ yẹn kó kì í bọmú kó wàá mú ata kó fi rẹ́jú kó ní ìṣe èṣù ni ìṣe èṣù ìṣe èṣù ni tó bá ṣe bẹ́ẹ̀ ni bá bí ẹ kó jáde nílé tàbí tí n bá sọ pé ṣọ́ọ̀ṣì yá kó sọ fún pé wàá bá mi lọ́hùn nira nù kí ló sún ṣẹlẹ̀ mo ní kí n rán yín létí ibi tí mò ń lọ rọ̀lẹ́ ni. kò sáyè ọgbà àbọ̀gbọ̀ kò sáyè láti wákàtí ọ̀yọ́ lọ ẹnikẹ́ni ò jáde nílé mọ́ wọ́n lé lọ́mọ jáde. dáadé mi ṣàkọ ni mo ṣe. wá nà mí má bọ̀ wá nà mí. wọ́n kò lọ ṣe tọ́ba bí dáadáa kó jáde. dáadé bíbélì sọ wípé ká bínú ṣùgbọ́n kí a má ṣe ṣe ẹ rọra má bínú dáadé agogo ẹkún onílù lọ dẹ̀dẹ̀ agogo ọ̀fọ̀ oníwọlé mi wá àkọ́bá. kí ló dé tó ní Jacob lára Jacob pè mí ó ní ìrìnkúnrin ti kún ẹsẹ̀ ó lóò dún sójú kan mọ́ ó ní kò sí bóun bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ wàhálà ní ìdúná ọ̀dọ̀ àwọn ọkùnrin ti ń bá ẹ kí ló ìwọ tó wà nílé ọkọ kí ló dé. n ti ẹ̀rọ pọ̀rọ̀ Jacob lè ti ẹ̀jẹ̀ mi fún ṣá. dádì mi wàhálà Jacob ti pọ̀ jù ó ti lè jowú jù a máa ṣẹ́wọ̀n káàkiri. Jacob ti lè jowú jù Jacob ń jowú òṣì ìwọ mọ̀ pé gbogbo ọkùnrin tó bá ti ń jowú ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ni gbogbo ìyàwó tó bá ti ń jowú ó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ni kí lòun wá lẹ́yìn àwọn ọkùnrin káàkiri tí Jacob ò tó ẹ̀ ẹ̀wọ̀n dáàdi kò ń ṣe bẹ́ẹ̀ owó Jacob ti pọ̀ jù ẹni bọ̀dá sí pẹ̀lú ọmọ òun ọ̀n fẹ́ ní kí ló dé tó fẹ́ pọ̀ wẹ́mi fún mi ni. ẹ tẹ máa wò dáàdi mi ṣe rí Jacob yẹn gbogbo àwọn tó rò pé mò ń fẹ́ yẹn gbogbo wọn kọ́ ni mò ń fẹ́ o àwọn kan àti ẹ̀pọ̀ rẹ̀ ni wọn àwọn náà dẹ̀ ń fún mi lówó owó tán kó fún mi yẹn náà mò ń fún òun náà lára ẹ̀ náà at least o mo fẹ́ ra ọgbọ́n nǹkan tí mò ń wá jẹun àṣẹ gbogbo ẹ̀ ṣé Jacob fẹ́ kú ni ṣé olówó lọ́wọ́ ẹ̀ tọ́jú mi. ṣe àwọn aláàánú tẹnu gbogbo àwọn tí Jacob ń rí ẹ mọ́ ṣé Jacob lówó tó fi lè ra gbogbo ohun tí wọ́n ń wọ̀nyí fún wọn ṣé Jacob fẹ́ kú ni àwọn aláàánú ẹ wá ń bẹ̀ wọn ò gbálé fún ẹ o wọn pe bàbá ẹ lóòrèkóòrè o ṣé Jacob ọmọ dáadáa tó máa máa pè mí lọ́sàn-án láàárọ̀ nígbà gbogbo báyìí ni dúpẹ́ rìn o ibi báyìí ni dúpẹ́ wa o báyìí ló ń ṣe o ara ẹ̀ ń lọ́wọ́ ẹ̀rọ o ṣé òun ni kì í ṣọmọ rere wò ó tí Jacob bá bọ́ ọmọ ẹ lọ́wọ́ o lè rọ́kùnrin bíi ti Jacob mọ́ o òótọ́ ni mo sọ fún ẹ sóríjọ́ tí ọkùnrin bá dá àyàn nù tó bá ti ń wọlé láago mẹ́sàn-án tí Jacob ò sọ̀rọ̀ mọ́ tó ń wọlé láago mẹ́wàá tí Jacob ò sọ̀rọ̀ mọ́ tó ń wọlé aago méjìlá tí Jacob sọ̀rọ̀ mọ́ mọ̀ pé kò nífẹ̀ẹ́ mọ́ ìgbà tí fẹ́ dùn òun ló ṣeé ṣe gbọ́dọ̀ ṣe ò fẹ́ dùn mí nínú ò fẹ́ máyọ̀ mi kún lójú ayé mi ni báwo ló ṣe fẹ́ kígbẹ̀yìn mi ṣe rí gan bó bá ṣe fẹ́ kígbẹ̀yìn mi ṣe rí kígbẹ̀yìn tiẹ̀ náà ṣe rí máa ṣe lójú ayé mi àbí báwo ló ṣe ń ṣe báyìí ìwọ náà fún láyọ̀ ìwọ náà tí mo ní mo fàdúpẹ́ lé lọ́wọ́ àṣerú ròǹgorùn o ò lè bá dúpẹ́ sọ̀rọ̀ ìwọ náà wá sọ pé sẹ́nsẹ́ bó bá ti rọ́kùnrin pẹ̀lú yàn kí ni ìyàwó lé ń wá lọ́dọ̀ ọkùnrin mi tí kì í ṣe alábàṣiṣẹ́pọ̀ wọn tí kì í ṣe alábàgbélé wọn tí kì í ṣọ̀rẹ́ ọkọ ẹ̀ tó ń gbà nímọ̀ràn kí ni obìnrin lé ń wá lọ́dọ̀ ọkùnrin mi. má bá sọ sáà chẹ́ǹjì san. mo ti gbọ́ dádì mi ṣé bí kì í ti dùn yín nìyí máa dùn yín ṣe ti gbọ́ ẹ má dùn yín. dùn mí nú o gbogbo ohun tó bá fẹ́ kọ́ ọmọ ṣe fún ọ náà ni kò ṣe fún mi. ẹ jẹ́ máa lo dáná fún ara yín ni o ẹ máa yọ ẹ̀mí lẹ́nu gbọ́ àwọn tẹ́ bá ti délé jẹ́ kí n mọ̀ ti délé kó sọ fún Jacob kí Jacob pè mí káì méjì rẹ̀ kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì káì bẹ́ẹ̀ ni o ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. aago ibojì aago ibojì rẹ o ara ọ̀run pariwo. ẹ̀dá ló ń sáré ọlọ́run kì í kọjú ènìyàn ń kọjú. pé gbogbo nǹkan tí wọ́n ń sọ lórí òkè yẹn mi ò rò pé tòótọ́ ni o mi ò rò pé mi náà ń bá wí o. bẹ́ẹ̀ni ilé di ẹ̀kẹta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti ń jíṣẹ́ fún mi bí Ọlọ́run fẹ́ lò ẹ. Ọlọ́run ti ń lò mí Ọlọ́run ti ń lò mí látọjọ́ tó ti pẹ́ mo wà ní kwaya kò sí nǹkan tí mi ò kí ń ṣe ní church wọ́n fẹ́ kọrin mò ń kọrin Sunday school teacher bí ògbẹ́yìn bẹ́ẹ̀ kí ló wá kù tọ́lọ́run fẹ́ lò mí fún. Ah, mo mọ ibi tẹ́ ń lọ o mo mọ ibi tí wọ́n ń lọ o ọlọ́run ti ń lò mí mo dẹ̀ ń ṣiṣẹ́ tí mò ń ṣe ẹ jọ o. ẹ Jacob wò ó jẹ́ n sọ nǹkan kan fún ẹ sórí ọlọ́run bá tó wò yìí ó mọ bó ṣe ń ṣiṣẹ́ ó ṣe kó bá rẹ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni má jẹ́ kí ọlọ́run dẹ́gunlẹ̀ o kó tó di pé ó lù ẹ̀ ọlọ́run tó wò ṣoṣo tó fà ẹ́ jáde láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó lọ fẹ́ wúlò fún gbogbo àgbáyé òun sáfọ́ lọ́hùn ó lè sáfọ́ lọ́hùn o tó bá tó àsìkò ọlọ́run tó fẹ́ lò ẹ́ abẹ́rìn kó o má fi ìlànà ọlọ́run sílẹ̀ ó gbọ́n tí ìwé mímọ́ sọ ni. orin dáfídì orí one twenty eight. Ah, wo bọ́ọ̀tì ọlọ́run sọ. ó ní ìbùkún ni fún gbogbo ẹni tó bẹ̀rù olúwa tó sì rìn ní ọ̀nà ẹ̀ yóò sì dára fún wọn nítorí pé ìwọ rìn náà lolúwa olúwa yóò ràn lọ́wọ́ ẹ o tún gbọ́ tó tẹ̀síwájú ó ní àti wípé yóò jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò sì dára fún un tí o bá ti rìn ní ọlọ́run lọ́hùn ó dára kó dára fún ẹ jọ ọmọ mi kó wá ṣọ́ra ẹ má fi àgbèrè má fi bà iṣẹ́ ìrìjú ẹ jẹ́ o gbà bó gbọ́ ó ṣe jẹ́ nìyẹn. o gbà gbọ́ ó dá lójú pé ló sì dára fún wọn. ọtán bí ọtán ẹ wá wáyé aláìgbọràn lójúde. mo bá máa ń pa lóru wọn ní ọjọ́ kan báyìí òun ni tó lè ọjọ́ màmá mi ṣé máa fi bàbá yìí sílẹ̀ kó dé gbogbo ojú ẹ̀ tó ń dé kiri ah shit ni ẹ̀. lọ́pọ̀ lójú ẹ̀. àwẹ̀ yọ shit. Huh ó gba wa tàbí òkú pátá ta ni ò dámọ̀ nínú wa. gbogbo yín ọmọ ọmọ mi lẹ jẹ. ta làwọn ọmọ ẹ ta ló bí lọmọ ṣé ọmọ ẹ máa treat fọkọ better than treat lọ́wọ́lọ́wọ́ ẹ kó sọ fún mi. ṣé kí n béèrè question kan lọ́wọ́ ṣé gbogbo ojú tó ń wo ìlú mọ̀ pátápátá ó dẹ lójú pé gbogbo ojú ìlú dá <laughs> Ani nílé ayé ẹ̀ tó máa fi kú sẹ̀ ọmọ tó o dárúkọ yẹn yìí tún pè mọ́ ṣàjẹgẹ́ bí àkọ́bí ẹni àbígbẹ̀yìn ẹ̀ ẹ̀ kí ni problem ẹ̀ ó wà lójú náà inú ẹ̀ ń dùn ún sọ̀rọ̀ wọ́n fún ẹ sáyẹ̀sì àti máa wẹ̀ ń gbárùn. ẹ ti ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹjọ́ olórí burúkú ò lẹ́ ń bá máa yín ròdù agbani lẹ́tọ́rọ̀ àbí kí ló ń jẹ kí lélẹ̀. ṣọ́ọ̀pẹ́ tó bá torí ẹ̀fọ́ àgbọn kò ní dúró jẹ́ ń bẹ̀ ṣá ṣọ́ọ̀mọ́ pé àgbọn yóò dẹ̀ jọ orí ẹ̀ orí ẹ̀ kò ń bá ẹ tí máa fọ ẹ ní orí orí ẹ̀ máa pín sí méjì má ṣe bí olórí burúkú wà o bò ṣe fi sílẹ̀ ó dà pé mo bí ẹ léèrè lẹ́ǹkan yẹn ó sọ fún mi wípé gbogbo ojú tó ń wo ìpátápátá ló dámọ̀ ah, inú mi dùn tó dà pé òun follow up pẹ̀lú wa wọ́n jẹ́ kí n kìlọ̀ kó fún ẹ sórí nílé ayé ẹ tó máa fi kú èmi ò mọ ẹ o mi ì dẹ̀ fẹ́ mọ̀ ẹ mo dájú léèyàn mo yàtọ̀ láàrin gbogbo àwọn tó ń wò yìí kò yẹ bí mo yẹ sọ fún ẹ sórí níjọ́kíjọ́ tó bá tún ever fẹ́ẹ̀lì kankan ní àárín wa ta fẹ́ẹ̀lì kọ́ọ̀sẹ̀ Oh, I swear down, you'll be a dead meat. mate. eléyìí ni last one yes sórí first one lélẹ́yìí o kékeré sí lélẹ́yìí sórí tó bá tún díẹ̀ wá ní next time To o fẹ́ wá pass wá ha ó lè máa wò pé bí a pé ọmọ ìlàjà ṣẹgbẹ́ ọmọ ẹ o sórí kiri tó wà lábẹ́ tiwa yìí ó jẹ gbé baba yàrá babalábá báyìí lọ bẹ́ẹ̀ ni tó ti gbọ́ tó bá díẹ̀ wá lẹ́ẹ̀kan sí i hmm. ṣùgbọ́n ìtẹ̀lé ojú mẹ́rin ló ń lò yes màá wá ọ́dà ìkan nínú wọn kó gba méjì nínú ojú ẹ̀ awakùn méjì so wọn máa choose bí aago ló máa lọ sí ni àbójú ẹ̀ gangan tó ti gbọ́ ẹ jẹ́ ká lọ. ẹ wo mama ẹ má dáríjì máa nìyí o pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ fún yín kó ṣe fún mi kò lè lọ scotch mi o má má ìgbàgbé o. ìbò kí ló dé tẹ̀ ń padà sẹ́yìn náà let's leave here. ẹ kò tiẹ̀ o ara ọ̀run pariwo. báwo ló yín ṣe yín gan. kí ló dé ah, kí ló ṣe wọ́n. ìyá mi kábọ̀ kò mi náà ni hmm? torí ẹ̀ mo ní sáré pè yín. dájú kí ló ṣe. àárọ̀ nígbà tí màá jáde sọ pé yín ti balẹ̀ lẹ́sọ fún mi kí tí wọ́n ní gbogbo eléyìí. Ah, báwo lè ṣe ń dún báyìí wo bí jẹ́ ká máa gbé wọn lọ sí church. kí ló ṣẹlẹ̀ mo ń gbọ́ yín. àsìkò náà tó láti gbé àgbélébù ọ̀hún. àgbélébù o. láti kí ni tí wọ́n gbélé. ikú tí ó pàgbé kò ní parí o. ikú tí ó pàlùkò kò ní ìpọ́sùn. tí ó pẹ́ nìkọ̀ọ̀kan ah, gbogbo wa la máa ṣe. mi ò lè sọpọ́tì ẹ láyé àti láyé dúpẹ́ mi lè sọpọ́tì ẹ. báwo ni màá ṣe sọpọ́tì tiẹ lórí Jacob kì í sọpọ́tì ẹ kó o bá ti Jacob jẹ kó o sọ dẹdun arinlẹ̀ bàbá ńlá kúrò ló pa ìwọ gbàgbé pé lọ́jọ́ kìíní àná ibi ni mo ti ń bá wà fún láyọ̀ ọ̀rẹ́ sọ̀rọ̀ ipe nípa ìwà pálapàla ìrìnkúrìn tẹ́ ń rìn tẹ́ fi ń banú Jacob ìwọ ní rárá jacob tó ní ṣó lè lówó ṣó fẹ́ lówó ni àbí ṣó fẹ́ kú jacob ń rèé o jacob wá padà wá digi àràbà tán ó dibi tí gbogbo èèyàn ti mú mi lọ́tún tó mú mi lọ́sì ojú ẹ wá yan ọ̀ọ́bì ó yẹ kó yà ẹ lẹ́nu yẹ kó sú ẹ nítorí pé ò gbọ́ràn gbogbo ọmọ tó bá sì ti gbọ́ràn ibi tó máa ń padà gbẹ̀yìn sí fún wọn òun nìyẹn mi ò lè support ẹ láti bá ti jacob jẹ babaláwo lọ́lù pa. kódà kò sí wàhálà tẹ́ bá sọ pé ẹ lè help mi dádì màá tà láti mọ̀ pé mo fi ojú jacob ọmọ bọ̀ màá sọ́ di ẹdun arinlẹ̀ màá jẹ́ kó mọ̀ pé ẹnìkan wà tó jẹ́ dúpẹ́ ayé yìí bí màá tí màá ṣe fún màá lọ́dọ̀ abaláwo tí mi bá mọ̀ bẹ̀ mo mọ̀ pé màá rí àtìlẹyìn àwọn èèyàn àtìlẹyìn àwọn ọ̀rẹ́ mi tó yẹ kó máa support mi pé nìṣó níbẹ̀ mo mọ̀ pé at the end of the day ẹ̀yin náà máa mọ̀. o ò lè rátìlẹyìn àwọn èèyàn bó bá ń kù díẹ̀ kó rátìlẹyìn àwọn èèyàn ọlọ́run máa máa jákulẹ̀ ni ọlọ́run máa jákulẹ̀ ni nítorí pé ìwọ ló banú Jacob jẹ ìwọ ló bayọ Jacob jẹ ṣé bí tẹkùntẹkùn ni Jacob fi ń pè mí lórí aago ọmọkùnrin tó bá sì fẹ́ràn ẹni ló ń pè ní bẹ́ẹ̀ jacob tó ṣe pé ìwọ́ṣẹ̀ lọ́sàn ìwọ́ṣẹ̀ láàárọ̀ ìwọ́ṣẹ̀ ní gbogbo ìgbà lèwọ́n níwà bá tiẹ̀ jẹ́ ọlọ́run ò ní jẹ́ kó orí tiẹ̀ bàjẹ́ ìgbà tẹ́yìn obìnrin bá hùwà tí ẹ̀yin ò kì í mọ̀ pé ọkùnrin ti mọ́wọ́ ọkùnrin tọ́jú ẹ̀ pamọ́ ni ipe ìgbà tọwọ́ ọkùnrin ò bá ti tèkú dà wọn kì í béèrè ikú tó pa bàbá wọn gbogbo ìgbà tí jacob rí ẹ lọ́dọ̀ ọkùnrin lọ́tún tó ń rí ẹ lọ́sì tí wọ́n ń bà nínú jẹ́ òun náà fi sún sun ẹkún àsun sínú ni ipe tọwọ́ tòun náà bá lè tèkú dà òun á ṣe tòun tọwọ́ ọkùnrin bá tèkú dà tán ló lé ẹ̀yin obìnrin jáde ńgbà tẹ bá ń hùwà tí yẹn kì í mọ̀ ipe ẹ̀ ní ọkùnrin lára dá wọn lóró ẹrù pẹ́yìn lẹ́yìn ilé ayé kò sí nǹkan tó lè ṣe o kò sí nǹkan tó lè ṣe. ọlọ́rọ̀ bá ń gbọ́dá dì mí ìṣe ní kòbó mí ìṣe rárá mi dẹ̀ṣẹ́ mi ìṣe lẹ́dẹ̀ ọgbọ̀ngàn ló ṣẹ́ mi eh. olóṣè Jacob ló ṣẹ́ mi ẹ sọ́pọ̀tì Jacob ah, lórí nǹkan tó ṣe tí ò dáa fún mi ẹ sọ́pọ̀tì Jacob kò sí wàhálà aláṣẹ mi ó máa màtí ṣá rẹ mo mọ pé àtìlẹyìn àwọn èèyàn wọn máa tì mí lẹ́yìn ọmọ aláwo yẹn máa wá rí aláwo wá rí àwọn aláfa máa wá rí máa bá Jacob máa bá kan lẹ̀ máa bá fà ó máa mọ̀ pé nǹkan ju nǹkan lọ ṣe ti gbọ́ o gbọ́dọ̀ rìn fún mi o. ìgbà tí bá ní tí bá rò pé mi ilé èèyàn wo lọ́lọ́run kò dé láti lẹ́yìn àwọn èèyàn ṣe ti gbọ́ kò sí wàhálà jẹ́ pé mi kà máa lọ tèmi. ṣé o fẹ́ fò bọ́lẹ̀ ni. mi ò fò bọ́lẹ̀ mú dúpẹ́ dúpẹ́ dúpẹ́ bó o ṣe lọ ìfọ̀ bá ìrìnkúrìn aago ẹ o gbogbo bí kí wò ó jẹ́ kí n sọ fún ẹ gbogbo bí tó bá yà wọn ò ní rírànlọ́wọ́ ṣe fún ẹ bó o yajú lè babaláwo ogún bó yajú lé babaláwo ọgbọ̀n wọn ò ní rí nǹkan ṣe nítorí Jacob Jacob là á borí ẹ torí mo sọ fún ẹ tẹ́lẹ̀ mo sọ fún ẹ ṣùgbọ́n tó bá fọ̀rọ̀ ẹ mọ́ ọlọ́run lọ́rùn tó fi gbogbo ẹ ṣe sùúrù ọlọ́run lè padà kó fi ẹ síbi tó dáa ṣùgbọ́n lórí ti Jacob ó ti bọ́ lọ́wọ́ ẹ Jacob ti bọ́ lọ́wọ́ ẹ. ṣé bí wọ́n ló pè mí tó gbé àgbélébú rẹ̀ àgbélébú ṣe wá di àgbékú o àgbélébú. Lisa! pariwo. ẹ̀dá ló ń sáré. kiss tí ẹ gbé wá yìí ó lágbára gan. nǹkan tí mo kàn fẹ́ kẹ́ mọ̀ ni pé ẹ̀ ń tẹ̀ ń bá ṣẹjọ́ àmìnì kiss yín lágbára gan murder kiss ah wọn ń take it for granted ṣe get um, ntẹ́mi kan bá kàn sọ fún yín ni pé ẹ má wọrí ọlọ́run á fún wa ṣe ṣe get ọlọ́run á fún wa ṣe. lọ́ọ̀yà ṣe rí àmì ni sójà ni ìjọba ni ṣe rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí iṣẹ́ èṣù ni o iṣẹ́ èṣù gidi ni torí bọ̀dá mi bẹ́ẹ̀ ṣe wò yẹn bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn wọ́n ń ṣèyàn bẹ́ẹ̀ àti pé wọ́n ò lè pa á bọ̀dá mi ò lè da eku lásán kò lè da pa ó máa ń sáfẹ́ nìyẹn ni iṣẹ́ èṣù lélẹ́yìí ṣe rí tó bá jẹ́ tó wò ni because àti gbọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ lọ́tún lọ́sì a ti mọ àwọn kéèsì rẹ̀ pé ẹ ti ẹ ti win ní ké ní court ẹ jọ tó lọ tó bá yẹ pé tó wó ni ìjọ rẹ́dì because ọmọ ìpè alàgbà wa ọlọ́run ń gbára ẹ̀ ṣiṣẹ́ ìgbàlà kò yé yín ìjọ máa dáwó wọn á mẹ́sọ̀ pé wọ́n kúrò mẹ́ tó bá yẹ pé tó wó ẹ má wọrí sà ẹ jọ torí ọlọ́run lọ́ọ̀yà ẹ jọ ẹ help wa. ẹ wò kò ní sí problem ọlọ́run ló máa fún wa ṣe. ọlọ́run yẹn gangan gangan gangan àwọn ló máa ṣe torí àdúrà wa ti owó tá a bá fún yín a tún fàdúrà tì í. ikú tí ó pẹ̀lú kò kò ní ipò sùn. yẹ yẹ yẹ yẹ ata yẹ yẹ yẹ yẹ ayẹ yẹ ẹgbẹ mi ẹgbẹ mi yẹ yẹ yẹ yẹ. yẹ. alàgbà ǹjẹ́ o lè ṣàlàyé báwo ni poison ṣe dé inú ìyàwó sójà ó ṣàrí doctor's report àbí bẹ́ẹ̀ kọ́ tó dẹ̀ fi yé wa pé poison ni ìyàwó sójà jẹ tó fi kú o ò ní jẹ́wọ́ àbí. Ah, o ò mọ̀ ń pa ẹ̀. agogo ìgbàlà. Ah, agogo ìgbàlà ló ń lò ókè. Okay báwo ni agogo ìgbàlà ṣe wá di agogo ikú ò jẹ́wọ́ ò jẹ́wọ́ but tí o bá débi tó ti máa jẹ́wọ́ wọn ní sọ fún ẹ kó tó sọ òótọ́. ẹ sá irọ́ ló ń pa kò ní fẹ́ jẹ́wọ́ kò irọ́ ni gbogbo nǹkan tó ń sọ irọ́ ló ń pa wọ́n jẹ́ kó yé mi wípé kò ń ṣe ìyàwó mi lẹ́ni àkọ́kọ́ tó máa kọ́kọ́ kú sí church yẹn wọ́n ń lò wọ́n ni wọ́n ń lò wọ́n ni sa. which means pé o ti pẹ́ tó ti ń pààyàn ẹ wá wo ohun tẹ́ máa ṣe ń sìn ẹ wá mú lọ sí cell one tí ẹ bá ti débẹ̀ ẹ sọ fún àwọn ẹni tó wà ń bẹ̀ pé mo fẹ́ kán tọ́jọ ẹ̀ kán tọ́jọ ẹ̀ gan tó bá jẹ́ wọ́n lè ṣe ẹsẹ̀ ẹ̀ kán ṣe. bóyá ọ̀sán master doctor gẹ́tọ̀ gẹ́tọ̀ díẹ̀ gẹ́tọ̀. ṣé wọ́n pè mí tó ní gbé àgbélébú ṣe wá di àgbékú o. agogo ẹkún. ikú òṣèré kòkòrò jí agbádùn obì tó gbó. gbogbo wa là ń gbàdúrà ṣé kọ́lọ́hún jẹ́ ajẹun ọmọ. orí má jẹ́ jẹun ọmọ ní ibòmíràn ẹ fẹ́ jẹun. ẹ wo ọ̀rọ̀ oúnjẹ kọ́ ló wà nílẹ̀ mo ti wà òkè ẹ wo mo kàn wò pé ó dẹ̀ pé lọ́jà tẹ gbà yẹn ó ń fi nǹkan falẹ̀ mo rò pé bóyá ká gba lọ́jà mi ẹ mọ̀ pé àwọn lọ́yà yìí wọ́n mọṣẹ́ jura wọn lọ. ṣe rí lọ́yà tèmi ń lò fún yìí kápẹ́bù it's okay mi ò kò sí nǹkan kan tèmi rí pé bóyá káyọ̀ṣẹ̀ tún lọ́ọ́ máa gba lọ́yà mi ẹ ní láti máa sọ pé bóyá ẹ fẹ́ pe lọ́ọ̀yà mi ẹ jẹ́ ká pa ọkàn wa pọ̀ sọ́nà kan ká dẹ̀ máa gbàdúrà sọ́lọ́run ó ti ń pẹ́ jù èmi dẹ̀ ti make arrangement for a good lawyer tó yẹ pé mo mọ̀ pé ó wà competent enough láti carry case up. ẹ ní ìdẹ ẹ ní ìdẹ rárá àtọ ṣe máa pé case tí wọ́n fi kan ẹ̀gbọ́n mi ń sẹ́yìn nǹkan tó charge wọn fún ẹ̀sùn apààyàn ni so àdúrà la máa máa gbà ṣe ti gbọ́ àdúrà làwa máa gbà ẹjọ́ torí Ọlọ́run ẹ má fúnra yín ní problem kẹtù jẹun náà ẹlẹ́ẹ̀jẹun ẹ wo bẹ́ẹ̀ ṣe rí nsìn ẹ̀gbọ́n mi ni òun gbọ́ràn àwọn ọkọ yín sí gbogbo eléyìí nsìn wọn kàn máa wọn máa kágídí borí bíi fáànù yíbò kò sí wàhálà Ọlọ́run á yọ wá nu eléyìí tá a wà yìí so ẹ má worry the lawyer is okay is capable ṣe ti gbọ́ ẹ má worry. ẹ pẹ̀lẹ́ ẹ bá mi kí àwọn àwọn tí mẹ́tì. Agbórígbòdì, agbórígbòdì, agbórígbòdì rẹ o ara ọ̀run pariwo. Agbórígbòdì, agbórígbòdì. Kàyéfì tí mo máa rí rèé. Nípa ọ̀rọ̀ alàgbà Jacob wa màá ní. Ṣé o rántí pé eh, ìyàwó sójà òkú sọ́dọ̀ ẹ̀? nítorí ìdí èyí wọ́n ti rán alàgbà Jacob lẹ́wọ̀n o. fojú ara ẹ rí. Jacob náà ni ó wá wà lẹ́wọ̀n tó máa kú sí nìyẹn mo ti sọ fún Jacob pé wọn kì í bẹ́ mi dán wò yes mo jẹ́ kó mọ̀ wọn kì í bá èmi dán wò bó ṣe jẹ́ ni bó ṣe wà yẹn ó dáa náà ibi tó máa kú sí ló wà yẹn ibi tó máa kú sí ló wà yẹn mo sọ fún pé mi àbá fà á mi àbá kanlẹ̀ èmi àbá kanlẹ̀ ó ti lè máa bẹ́ẹ̀ lómi ṣe mo ti jẹ́ kó mọ̀ pé èmi dúpẹ́ aago tèmi ló máa dáàdì yẹn gbẹ̀yìn. dúró dúpẹ́ dúró dúró ó ṣe jẹ́ pé gbogbo àti abá ti ń sọ̀rọ̀ alàgbà Jacob yìí ló máa ń react báyìí ló dẹ̀ máa ń sọ̀rọ̀ ló máa ń bínú kí ló dé gan. o fẹ́ gbọ́. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi. sórí èmi àti Jacob la fẹ́ra láti lẹ̀ ó ti pẹ́ gan. ó wáá ṣẹ́ mi Jacob fẹ́ gbà pé òun ṣẹ́ mi bẹ́ẹ̀ ni sórí nǹkan tí màá fojú ẹ̀ rí ó máa kọjá ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ni wá gbọ́ ọ̀rẹ́ mi má jẹ́ kí etí mi bẹ́ẹ̀ gbọ́ o because wọ́n máa ń gbọ́ gbogbo ilé tó ń sọ wọ́n rò pé tòótọ́ ìwọ ló wà á ń di ọ̀rọ̀ yìí ni o jẹ́ kó ọ̀bùn fẹ́ bá fà á fẹ́ bá wọ. ẹ̀wọ̀n ló ṣì wà ó ṣì wà láyé ó ṣì máa rí nǹkan tó kọjá ẹ̀mí ẹ̀ kọ́lọ̀ má jẹ́ ká rí nǹkan tó kọjá ẹ̀mí wa. tóní gbé àgbélébú rẹ̀ àgbélébú ṣe wá di àgbékú o. máa kú fàájì. ó máa ń gbádùn kẹ́. báwo ni. àwọn ọkọ fẹ́ jẹ́ kí n jayé mi wọ́n bínú orí. àwọn wo. àwọn ọ̀tá of course. wọ́n máa bínú pẹ́. ó tí ẹ béèrè kẹ́ẹ̀s ẹ̀gbọ́n mi. Ah, má bínú mo ti gbàgbé báwo ni. wọ́n ti rán ẹ̀gbọ́n mi lẹ́wọ̀n. Jesus. Eh? ó ti rán ọkùnrin lẹ́wọ̀n níwájú òkú ló mu ọtí bíbáyì tí àwọn ará àta bá wá bíbáyì kí ló fẹ́ kọ́ máa rò ara ilé ló máa mú lámúdi wèrè lára tá a pè é wọ́n lọ bó ṣàjọyọ̀ ẹgbẹ́ tó lẹ́wọ̀n ni kò dáa báyìí. kí ló fẹ́ kí n ṣe ṣé kí n para mi torí pé wọ́n rán ìgbọ́n mi lẹ́wọ̀n ẹni tá a sọ fún tí ò gbà a sọ fún títí títí tí kò gbọ́ ikú lónìí ọ̀rọ̀ lọ́la tọ́rọ̀ náà bá wá dé tíkú bá ti pa ni báwo ni wọ́n ti fẹ́ gbádùn ọ̀rọ̀ náà àti pé gbogbo ọ̀rọ̀ tó fi sílẹ̀ gbogbo nǹkan tó fi sílẹ̀ tèmi náà bá fìrònú para mi ta ló fẹ́ take care everything <sighs> wo èmi sọ fún wọn o mo sọ fún mo sọ fẹ́ gbọ́n mi mo sọ fún wọn pélé lójú ṣùgbọ́n wọn ò gbà. òun dẹ̀ ti àwọn wọn ti ṣe tiwọn wọn ti parí tiwọn síbẹ̀ yìí òun jẹ́ kí n ṣáyè tèmi mẹ́rin torí ẹ lọ ṣe jòkó tọ́tí tó mọ̀ kò ṣojú mi. wá wá wá wá ní sùúrù náà. kò ṣojú mi wá ṣe mọ́ tí mọ́ ara ilé ló máa mọ̀ ọ́ láàmú ìwé láyà tá máa pè kò ṣojú mi wá ṣe àkóbá àdábá ọlọ́run má jẹ́ àrí. ìwọ odindi wòlíì tí gbogbo àwọn èèyàn wárí fún tí àwọn èèyàn ń gbórúkọ mi tí wọ́n sáré wọ́n ń pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá láti wá jẹ́rìí sí agbára olúwa. àìló mo ní ìdí ajá ajá wọn a máa bímọ ká máa bímọ wẹrẹ wẹrẹ wẹrẹ àbí kọ́yìn bá sáré àánú lékè bá rí ọmọ fún lóúnjẹ ebá fájá lóúnjẹ bá mi wá rú rẹ̀ <laughs> bá mi wá òsè òsè wọ́n bá tiẹ̀ bímọ ó bímọ pòrò pòrò pòrò pòrò bọ́n ọ̀rọ̀ ọmọ bá sire ńlẹ̀ àmọ́ àbájá sire èbùrú bá mi wá òsè o. kọ́yìn bá sáà mú jíjẹ fọmọ àwọn jíjẹ kájá àwọn bá mi wá èbùrú òsè <laughs> mo ti gbọ́. Okay. Mọ́mí, omi tẹ ní kí n bá yín. Kàkà kí n fẹ́ wò sí là máa fowó rajá. Bájà bímọ mẹ́fà owó á wọlé o. Tá lọ máa fẹ́ wò sí wo kókó. Omúrelé hmm, mọ́mí là sọ ọmọ olójú o. Mọ́mí, ẹ ti gbàgbé aṣọ tí mo rà fún yín. Ah! <laughs> ọmọ lóore mi já sọlọ o ọmọ lóore mi já sọlọ bàṣọpẹ nílé àdó sùkábọmọpẹ nílé àdìbàbà ẹ ṣé o. ọlọ́run ló ń ṣọmọ ènìyàn kan ẹni tó wẹlẹ́dùwà ló ń fún lọ́mọ ẹ má má jẹ́ ká pàgọ́ láláì níròónú mọ́. olùṣègùn olùṣègùn ní bàbá. olùṣègùn. orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. A gbé ọ̀gá torí pé ìwọ ni Ọlọ́run. A yìn ọ́ torí pé ìwọ ni Olúwa. Ìwọ ni ọba tó wà kí ayé tó wà. Ìwọ ni ó sì máa wà nígbà tí ayé kò ní sí mọ́. Ìwọ ni ọba tó kanlẹ̀ tí ó kàn. Ìwọ ni ọ̀pá tí tí a ò rí òpin tí a ò sì rí ìbẹ̀rẹ̀ ìdí rẹ̀ tí a fi ń pè ọ́ fún ìṣẹ́gun arábìnrin ìwọ olúwa wọ́n bá wa ṣẹ́gun. gbogbo ogun tó wà nínú ayé ẹ̀ eléyìí tí ó rọ̀gbà yíká eléyìí tí wọ́n bímọ eléyìí tí ó jẹ́ ègún nínú ìdílé wọn ibikíbi tó wù kí ogun ilé ti wà nítorí nínú ìwádìí ó jẹ́ kó yé wa wípé wọn ò bímọ báyìí láti ya odi láti má sọ̀rọ̀ ìdí rèé tí a fi gbà ní àdúrà ìwọ ọba tí ó tu itọ́ sínú yẹ̀pẹ̀ ó kó iyẹ̀pẹ̀ pọ̀ ó jẹ́ kí a mọ̀ wípé erùpẹ̀ ni ìwọ fi dá wa ó dẹ̀ mú erùpẹ̀ náà ò fi la ojú ìdí rẹ̀ tí a fi sọ lára àwọn iṣẹ́ tí ìwọ náà ti ṣe wípé kábíyèsí wàá bá wa la ojú. gbogbo tó di ohun arábìnrin ìwọ olúwa oyè wa là á lónìí kò di ìṣẹ̀lẹ̀ lónìí yóò di ìṣẹ̀lẹ̀. Michael olùṣègùn wa. Não! tí ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ o. bàbá ṣe láṣepé. ṣàánú yín tí ẹ máa fi finú ṣoyún fẹ̀yìn gbọmọpọ̀ àmọ́ mo ní ẹnìkan tó lè ràn yín lọ́wọ́ ta ni ẹni náà ó ní ọba tó ti wà kí ayé tó wà ó ló máa máa wà nígbà tí kò lè sí mọ́ ó ní ọba tí wọ́n ń pè ní ilé tí gbọ́rọ̀ gbárò yìí ó ló ń gbọ́ gbogbo ẹ̀dùn ọkàn àwọn ènìyàn ó ní ọba tí a jókòó tì ń bí tí a ò ní ẹlòmíì ó ní ọba tó ń dáhùn sí gbogbo àdúrà ó ní ọlọ́run òní jésù kristi ìgbàkigbà tí ẹ bá pè é tẹ ẹ bá ní ìgbàgbọ́ pẹ̀lú ẹ ó ṣetán láti dá yín lóhùn ǹjẹ́ ní ìgbàgbọ́. ah mo ní ìgbàgbọ́. <laughs> arábìnrin sí ẹ ní ìgbàgbọ́. mo ní ìgbàgbọ́. bí ẹ ṣe ní ìgbàgbọ́ ọlọ́run ti ṣetán láti dá yín lóhùn tí ọlọ́run bá dá yín lóhùn tán orin ọpẹ́ wà tí ẹ fẹ́ kọ ọlọ́run tó dá wọn òkè ìgbàanì. Okay, ẹ̀yin ni mo fi ọpẹ́ ẹ̀mí fún ọlọ́run tó dá òkè ìgbà mi ẹ̀yin ni mo fi ọpẹ́ ẹ̀mí fún. nítorí tálágbá máa gbéjà o bí kò ṣe tàlàbà máa fi gbogbo ọpẹ́ máa fún. àgbòrígbò jìrè ọ̀rọ̀ ara ọ̀run pariwo. àgbòrígbò jì àgbòrígbò jì. Ogere ọkọ mi. Mẹ́ta ni. Mọ́ mi. Àwọn ṣé ẹ wá rí i pé tí sùúrù bá ṣe kò dájú náà títí. Tí kò bá jiná, bó pẹ́ títí omi ẹ̀ máa ní taste tó máa yàtọ̀ lẹ́nu. Ah, ìdí àti ah, ìtumọ̀. àmọ́ mi ìtumọ̀ àṣàmọ̀ tí mo pa ni pé ó máa ń da kí ẹ̀dá máa ní sùúrù. gbẹgbẹgbẹ rẹ sọ ọhún ẹlẹ́rù bàjẹ́ bí ẹ̀sà tòmátì kí n bá yọlé ayé lẹ́mí rẹ̀ kí n mú kí n fún ibi ọní fòfò kí n fún ibi ọní fòsọ só yọ máa ṣe bó ṣe ṣe. no no no mọ́mí kò kí n ṣe agbára èèyàn ọlọ́run nìkan ló lè ṣe. bèbí bèbí nǹkan tó ń sọ ti yé mi and ọ̀rọ̀ tí mọ́mí náà sọ gbogbo ẹ̀ ló yé mi yékéyéké ọ̀rọ̀ mọ́mí understand mi wọ́n ní pé bí aláàjì ò bá sílẹ̀ ọmọ ẹni ní máa ń jogún ẹ̀ bọ̀. ò ní dààmú. àti wípé gbogbo òbí ló máa ń fẹ́ tètè fojú rí ọmọ ọmọ. wo àfọ̀rẹ́ àgbọ́kó tó wọ̀ agbára ẹlẹ́dàá mi sórí bàbá ti ń tó kúnlẹ̀ báyìí ló máa fi tòsí dìde àfọ̀rẹ́ máa gbọ́kó tó wọ̀ mẹ́ta sí mi. <laughs> ṣe ẹ ṣáà ti ṣetán ìwọ náà ni mo ń dúró dè. ọ̀dà ẹ jẹ́ kí n wọlé kí n lọ change màá lọ drop in. abọ́ ìjẹun lásán mọ̀ fọ́ o ti gbọ́ ẹnu rẹ nìkan o sáà lè dẹrù fọ máa fẹnu rẹ ṣùgbọ́n mọ̀ fún ọkàn kan mi lẹ́yìn iye yìí bọ́mọ ọ̀dọ́ lè bà tó ìran ọmọ ẹ̀ nìṣẹ́ yẹn kàdúgbò rẹ̀ apá kún un lálọ́pọ̀ yanturu ah. o ti gbọ́. mo nílò ní ilé mi. ọkọ mi torí pé tí ẹ bá ṣe ni lóore Ọpẹ́làndú òun ni mo ṣe ní pé kí ọkọ mi tẹ̀lé mi wá kí a jọ wá fi ẹ̀mí ìmoore hàn ká jọ wá dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ra ẹ ṣe gan mo rí gbogbo iṣẹ́ ribiribi tí olúwa ṣe fún wa látara yín olúwa túbọ̀ bá sọgbára yín dọ̀tun. àmín ẹ ṣeun gan ọlọ́run ni kí a dúpẹ́ fún òun náà ni ó ní ọpẹ́ ẹ ṣeun gan. sáà mo ní ẹ̀bùn kékeré kan tí mo fẹ́ fi ta ìjọ lọ́rẹ kò máa sí ẹ̀bùn tó kéré ní iwájú ọlọ́run nítorí òun ni ọba tí ó ṣe ògbóǹdó fún ẹ̀dá. aago ìgbàlà. bẹ́ẹ̀ni but sa eléyìí ò kì í ṣe aago lásán o raw gold ni torí pé mo rí i pé aago lẹ fi ṣe iṣẹ́ ìgbàlà tẹ́ ṣe fún mi níjọ́ náà lọ òun ni mo ṣe ra aago ìwá láti fi ẹ̀mí ìmoore hàn. góòdì ni tó wà lọ́wọ́ mi tí mò ń wé góòdì lẹ pé ó ní olúwa ṣeun aago ìgbàlà ẹ̀bùn pàtàkì ẹ̀bùn ńlá òun lè fún ọlọ́run ẹ̀bùn tí ọlọ́run lè fún yín náà kò ní díbàjẹ́ ẹ̀bùn ńlá tí ọlọ́run fún yín tó wà ní ọwọ́ yín yìí kò ní kú kò ní kú á wúlò fún ògùn ọlọ́run aago tí ẹ wá rà wá sílé ọlọ́run yìí ìgbàkigbà tí a bá lu aago yìí olúwa máa ṣẹ́gun fún wa gbogbo tó kù díẹ̀ kù díẹ̀ nínú ayé yín olúwa ṣẹ́gun àṣepé ńlá olúwa ṣe nínú ayé yín ìbùkún ọ̀run ọlọ́run á bùn wá sínú ayé yín orin dáfídì one twenty six verse three ó ní olúwa ṣe ohun ńlá fún wa nítorí náà àwa ṣe kí ni àwa yọ̀ ayọ̀ tí ó ti wà nínú ìdílé yín kò ní jáde mọ́ ìbùkún tí ọlọ́run ti fi sínú ayé yín kò ní kúrò nílẹ̀ ìdíwọ́ ìdènà kò ní dé bá ògo ọlọ́run àtúbọ̀. gbogbo ayọ̀ ṣe wá dago ìbànújẹ́. orúkọ ọlọ́run ṣe wá dìsọ̀rọ̀ òdì sínú ayé mi. bẹ́ẹ̀ ni kò lè sí ẹ̀dá tó lè sọ ìgbà tí oyún dúró sí ara obìnrin àwọn dókítà ń gbìyànjú agbára tiwọn ni àmọ́ ọba tí ó wà lókè òun ló wà síbẹ̀ ọba tí ó mú rírí jáde kúrò nínú àìrí ọba tí ó fi ìmọ́lẹ̀ síbi tí òkùnkùn wà á sọ yìí ní ayọ̀ àti àlàáfíà arábìnrin ǹjẹ́ ẹ lè bá ọlọ́run gbé. má bá gbé. ẹ bá ọlọ́run gbé ẹ máa wà ní àyíká ilé ọlọ́run yìí fún odindi ọjọ́ méje Pastor, hmm? odidi ọjọ́ méje bẹ́ẹ̀ni pásítọ̀ kò sí wàhálà ìgbélé ọjọ́ méje ẹ jẹ́ kí n lọlé kí n bọ́pọ̀ mi sọ nǹkan tó bá sọ máa jẹ́ kí n gbọ́. hallelujah ọkọ ló lórí aya ó dára bẹ́ẹ̀ tẹ́ bá lọ sílé láti bá wọn sọ̀rọ̀ ọlọ́run á sì gba àkóso ayé yín ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù a gbé ọ̀gá torí o tóbi àyàn torí pé ìwọ ni ọlọ́run ló àgbọ̀pẹ̀ wa arábìnrin yìí ìwọba tí o ṣe oyún sí inú rẹ̀ sweetheart ẹ ṣe jẹ́jẹ́ ní bó ṣe ń lọ yìí o kó má dẹ̀ fojú mi sọ́nà ẹ ṣe mọ̀ kó sọ pé agbèfọ́ba ò kì í jẹ̀bi èyí torí ẹ̀ bá pé tó bá mọ nǹkan tó ń ṣe ni o a máa fojú mi sọ́nà. o parọ́ àmọ́ ìwọ náà mọ oróyàn tèmi náà jẹ ó mọ̀ pé ó rí mi pé mo mọ nǹkan tí mò ń ṣe ah, ah. mo rí kò easy kéèyàn máa dágbé kéèyàn máa dá o ṣáà mọ̀ náà. Hmm. òótọ́ ló sọ àmọ́ mi mọ̀ pé eléyìí tó wà nínú ẹ ìbejì méjì ló wù mí kó fi bí. má gbé yẹn wá o mo ti sọ fún ẹ pé mi ò bí méjì ẹyọ kan ni mo fẹ́ bí obìnrin ni mo dẹ̀ need tó máa jọ mí. Ah, ẹ ok tó bá ti máa jẹ ọkọ náà jẹ kó jẹ ọkùnrin làǹtìlàǹtì. obìnrin ni jọ oh before I forget sweetheart ẹ ṣùgbọ́n pé Saturday ni màá lọ bẹ̀rẹ̀ ìgbélé tán ní kí wàá ṣe ní church. Um, mi ò gbàgbé bọ̀ mo fẹ́ kí kí n dé kí n rí ẹ sójú kó tó lọ. ìwọ tẹ́ bó tó bá ti lọ sí mi bọ́ tó má dé ni. lọ́wọ́ mo gbọ́dọ̀ dé kí n fojú mi kọ̀ ẹ́ báyìí fojú mi jèjì rẹ̀. ọkọ ìyàwó. ó mọ̀ pé kò yìí yìí ìyàwó ah, téèyàn tó fẹ́ wọn tó rẹwà báyìí wàá má rí sí i. mo fi ọlọ́run ṣọ ẹ. ọlọ́run agogo ayọ̀ ṣe wá dago ìbànújẹ́ aago tẹ́nìyàn ń gbọ́ tínú wọn dùn ṣe fún nìkan mi lẹ́yìn omi àdúrà tí mo. àwọn kan ní ẹni tí yàtọ̀ sí omi ìgbàlá tí ẹ fún un. ó tán ó tán. jésù má jẹ́ kí orúkọ rẹ di ìsọ̀rọ̀ òdì sí kí ló ṣẹlẹ̀ nínú ìjọ rẹ. elijah alàgbà ẹ pé àwọn ọ̀dọ́ kẹ̀ ṣètò ẹ̀. Woo! Woo! Woo! Visa! kọ ẹnu ẹ̀tẹ́ sí ọ̀rọ̀ Ọlọ́run láyé mi. Ah. ah! tí ì yé mi aago tí mo aago tí. Mo ó ń bu omi sínú ẹ̀ fún àwọn èèyàn ó ṣe wáá di aago ikú aago ìgbàlá ṣe wáá di aago ikú mi ò mú nǹkan mi mọ́ wọ̀ ọlọ́run kí ló ṣẹlẹ̀ ọlọ́run kí ló ṣẹlẹ̀. Oh! tó bá jẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run dájú mi gbogbo ẹ̀ṣẹ̀ dédé mi ọlọ́run dá ìjì mi àmọ́ dá mi lójú pé mi ò mú nǹkan mi mọ́ ìwọ ọlọ́run ọlọ́run pẹ̀lú gbogbo agbára ńlá rẹ̀ dáríjì mi dáríjì mi ọlọ́run mi ò mọ kankan pàtó ṣẹlẹ̀ yìí. Kashima o Kashima Kashima o Kashima ká sì máa wò ká sì máa wò pẹ́ bóyá bàbá yóò ṣe ìyanu ká sì máa wò ká sì ma, ká sì máa wò ká sì máa ká sì máa wò ká sì máa wò pẹ́ bóyá bàbá ah, pé lọ́jọ́ kan ààbọ̀ hmm, ọ̀rọ̀ orin náà iye ní mògùn hmm. bẹ́ẹ̀ ìṣèlú pọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo ní pé jọ́kọ̀jọ́kọ̀ àwọn náà gbòmìnira lágbára náà á bọ́ nínú àjàgà yìí. àmì àmì. ó tán bí ó tán ẹ wá wáyé aláìgbọràn lójúde ẹni tá à ń bá wí tó lòun ò gbà. ìjọ ẹ má wò wá ràn ẹ má wò wá ràn báyìí eléyìí tó tó ṣe ní kóòtù lónìí wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n fẹ́ gbọ́n mi. ẹ wò mo ti sọ fún tẹ́lẹ̀ àwa lọ́ọ̀yà a máa ń try best wa mo ti sọ fún tẹ́lẹ̀ pé ntẹ́ ń bá ṣèjọ yìí sójà ni kẹ́ tó dìfì tí a pẹ́ ẹ get tẹ́ bá dẹ̀ sọ pé torí pé wọ́n ti ṣerú nǹkan bẹ́ẹ̀ tẹ́ bá ní kẹ́ rí àpérò bẹ́ẹ̀ lọ ẹ lè win. but àwọn tún ṣe mọ̀ pé tán bá dájọ́ báyẹn wọ́n máa ń tún rí àpérò ẹ jẹ́ ká rí àpérò. Ah! ẹ wo kò sọ́nà ń bẹ̀ tọ́nà bá wà ń bẹ̀ èmi á ti sọ fún yín tí bá ní kẹ́ kó wá mo fẹ́ fi dákun mọ́ mi yes mo kàn fẹ́ náwó yín for nothing ni ẹ ní wọ́n kéèsì yẹn. kì í ṣe pé ẹ̀gbọ́n mi fẹ́ dẹlẹ́wọ̀n gbé báyìí. ah èmi kọ́ ni mo sọ yẹn ìjọba ló sọ yẹn. Ah, ìjọba ni. ó bí ó ẹ wá wáyé aláìgbọràn lójúde ẹni tá Ah, ah, pẹ̀lú document tẹ mú dání yìí. ẹni kí anex ló fún yín pé ta bá present eléyìí ẹ̀gbọ́n mi á jáde K&S tó bá jẹ́ bẹ́ẹ̀ ni pé K&S o ó fún yín lélẹ́yìí ipe tá a bá present ẹ̀ ní court wọ́n máa release ẹ̀gbọ́n mi wàláì mi lè gbàgbé K&S. Ah! bàbá ọkọ mi kì í ṣe pé wọ́n máa release ọkọ mi wọ́n tiẹ̀ ti release ẹ̀mí nígbàgbọ́ dá mi lójú ẹ̀wẹ́ jẹ́ ká lọ. ẹ já lọ. bá a fi lóore ayé ìgbàláyé. kí lè padà lẹ́yìn ilé padà rí ìwé ṣe fẹ́ sọ̀rọ̀ padà ilé padà padà mi wò ní padà. ṣé tí o bá jẹ́ pé ọmọ gbé ilé ayé yẹn ọmọ èṣù ni ẹ tí o ṣe wípé èṣù ti ń gbénu ẹ wàá máa bá mi sọ ọ̀rọ̀ burúkú tó sọ yẹn àbí kò tiẹ̀ jọ mí lójú láti ìgbà tí dádì ti kú sọ ìgbà tí o bá mi wá sí chọ́ọ̀chì yẹn tí a jọ gbé ògo ìjọ ọlọ́run ga sọ ọjọ́ sunday kan tó o dánú dùn tí o dìde wá sí church láti wá sin ọlọ́run àfijọ́ tó o bá fẹ́ wá jó àfijọ́ tó o bá fẹ́ wá ṣe ìranù nínú church abẹ́ẹ̀kọ́ ìgbà tí mo wà ní ibi tí mo wà yẹn sọ ẹ mélòó tó dídì dánúdù tó wá wò mí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bó ṣe fún mi ní ọdún tí wọ́n fún mi wọ́n wá ọra fún wọn náà lọ́dún méjì táàjọ wà bẹ́ẹ̀ ni wàá ní ọpọlọ wàá lè bá mi sọ nǹkan gidi kémi fi Jésù Kristi lẹ̀ kí n máa ya ilé olóòṣà babaláwo káàkiri nítorí ìṣòro tó ṣẹlẹ̀ àbí kan tó bá mi sọkọ́ nìyẹn. bọ̀dá mi agídí yìí ti pọ̀ jù agbára Jésù lọ. bọ̀dá mi agídí yìí ti pọ̀ jù. agídí mi pọ̀ ní ah, Jésù. nǹkan tá a bá yín sọ sọ sọ sọ kó tó ṣẹlẹ̀ tẹ́ ẹ fi lọ sọ́hún ká dọ́gbọ́n sọ̀rọ̀ yìí ká tiẹ̀ ká mú nǹkan mọ́ nǹkan ẹ lọ agídí títí ẹ lọ sọ́hún ẹtúndé náà àtúnbá yín sọ́nà sí ẹtúká gidi borí bọ̀dá mi kò dá èmi làbúrò yín èmi gangan ni mo súnmọ́ yín tó lè bá yín sòótọ́ ọ̀rọ̀ kò tún sẹ́ni tó lè bá yín sọ ẹ rò pé bẹ́ẹ̀ ṣe lọ yẹn ó dùn mọ́ mi nú ni. ọkọ mi tí náà ni wọ́n ń sọ sẹ́ǹsì wà ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ọlọ́run ò mà ká jò ó sẹ́yìn pé ẹ ti gbọ́ sí wọn lẹ́nu bóyá ìbá má tiẹ̀ lọ àwọn tẹ̀ lọ yìí ẹ ṣàánú mi torí ọlọ́run. Rebecca Rebeka ìyàwó Jacob ṣé wọ́n ló ń sọ̀rọ̀ yìí àbí ọ̀rọ̀ wo ni dídé lè sọ tó máa fi yí ẹ lọ́kàn padà láti kúrò ní ọ̀nà Ọlọ́run kó o dẹ̀ mú ọ̀nà èṣù ṣé o mọ tó ń wí sá ó pè ẹ́ jókòó sọ fún ẹ wípé ká lọ tẹsẹ̀ ẹ lébọ̀ ká lọ bá babaláwo nítorí tó ń ṣẹlẹ̀ ká lè mọ ẹ̀ díẹ̀ ṣé Jésù ta ni òtó fún wa ni ṣé èmi fúnra mi ni mo yọra mi níbi tí mo wà ṣé ọdún tí wọ́n fún mi ó ti tó ṣé ẹni tí wọ́n bá sọ pé pààyàn ṣó yẹ kó wà láàyè dìsìn ṣé babaláwo ló yọ mí kúrò níbẹ̀ ẹ bọ́lẹ̀ lọ gbé mi kan tó mú mi kúrò nínú ibi tí mo wà kì í ṣe jésù tí mò ń pè náà ló yọ mí kúrò nú ẹni. sọ pé etí gbọ́ sí wọn lẹ́nu bóyá ìbá má tiẹ̀ lọ sẹ́gbà àwọn lọ yẹ ẹ ṣàánú torí ọlọ́run. mo ti rí bẹ́ẹ̀ ẹ̀mí ẹ ti yí ọkàn ẹ ti ṣẹlẹ̀ bí farao bó ṣe sáré sáré náà ní tó wọnú òkùnkùn pupa tó dẹ̀ pàdé mọ́ mi ìwà ní jẹ́ kí o pa ayé mi dé mọ́ òkùnkùn pupa tó ti yẹ àṣírí ṣẹ̀ṣẹ̀ tú ni pé ìwọ ló pa ìyàwó sójà. èmi. bẹ́ẹ̀ni nítorí tí ọba jẹ́wọ́ ló pa ìyàwó sójà ní òní máa advice mi pé ọlọ́run ò kájò níní ipe o ti ń ṣe àjò kó tó di wípé nǹkan tó ṣẹlẹ̀ sí mi ṣẹlẹ̀ sí mi ẹ wá mọ̀ọ́mọ̀ pàdé àpòpọ̀ ẹ̀yin méjèèjì ẹ lọ ṣe àjò kẹ́ lè fi dáràn sí mi lọ́rùn. èmi àbúrò yín. ìwọ ló pa kọ́lọ́pàá dé ìsìn máa níwọ ló pa kò yẹ màá fẹ́ kí wọ́n mú ẹ kọ́ lè jù ẹ sẹ́wọ̀n má dẹ̀ gorí òkè lọ màá máa gbàdúrà fún ọ náà. ó sọ náà ọlọ́run á fà mí hàn ibi tá a ṣe wíwà rẹ̀ kò sí wàhálà. mo jẹ́ kí n sọ fún ẹ tó bá ṣe ẹ̀kọ́ tí mò ń fẹ́ tó bá ṣe ẹ̀kọ́ tí mò ń fẹ́ wò ṣọ́ọ̀ṣì ẹ̀yẹ mi ò ní báyìí lọ́mọ ṣọ́ọ̀ṣì gbọ́ mi ò lọ́mọ mi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ ẹ̀yin mi náà lọ́mọ yìí sọ̀rọ̀ ẹ̀mi ò lọ́mọ ṣọ́ọ̀ṣì. a ní bí wọ́n ṣe pọ̀ báyìí. ẹ wáyé aláìgbọràn lójú dé ẹni tá à ń bá wí tó lóun gbà bó pẹ́ bóyá kí la máa ṣe sí báyìí. ṣe sí kìnnì hiv ó eh? mọ̀kọ́ tó pé hiv kò sí kò tá máa ṣe sí eh? sáré má sa oògùn sa oògùn má sáré oògùn báyìí lọ́jọ́ kẹpọ̀njú orí ẹni lọ́jọ́ gbogbo àfẹ́mí àfẹ́mí ìwọ ọmọ pé àfọlọ́hún ọba ṣé àwí fún ẹ wàá fẹ́ dúdú wàá fẹ́ pupa tó bá rí funfun gan o lè fẹ́ wàá débi wà ní òkè hiv òkè wo hiv kò sí nǹkan tá à ń ṣe sí gbà fọ́lọ́run lórúkọ ẹ̀ tó bá ti nígbà yà gbà fọ́lọ́run ó ti mọ̀ pé kó gbá kámú kó wà lórí owó ó lè má kú ọ̀hún tètè kún gbà míì kò ń pọ́n irú onúgbó ló máa ń pẹ́ má ronú ọ̀rẹ́ mi o tó bá ronú ò ní kú àwọn gbàdúrà sọ ọlọ́run ọba àwọn tí lè ṣàìbí o gbàdúrà fún mi ọlọ́run a lè tètè kú gan kí ọ̀rọ̀ tó ní gan kó pẹ́ láyé. mi máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo wa náà perfect ẹ́. fi sílẹ̀ jẹ́ kó bú mi jẹ́ kó bú mi ṣèbémi náà sọ fún tí mi gbọ́ èmi ni mi gbọ́ dádì mi bá mi sọ̀rọ̀ dádì mi pè mí kọ́kọ́ wọ́n pè mí bàbá dádì mi ní kí n gbọ́rọ̀ sí Jacob lẹ́nu mi gbọ́. ẹ kú ilé o ah, ẹ̀yin ọkọ mi ẹ bá mi yọ̀. ògo ni fún Jésù lókè ọ̀run wọ́n ti fi pásọ Jacob sílẹ̀ ah, kódà next week wọ́n sọ pé a máa ṣèdúpẹ́ ní church tí eh. gbogbo wa aṣọ wa máa funfun nẹ́nẹ́nẹ́nẹ́ báyìí ah olúwa ò ṣe o jésù mo dúpẹ́ fún ẹ ògo ni fún ẹ o. ẹ madam ẹ jọ mà ṣé kò kí n ṣe Jacob tó lọ sẹ́wọ̀n. òun náà ni kéènì kí ló ṣẹlẹ̀. mami ẹ má wọrí màá bá yín lókè kò sí nǹkan kan. òye mi o kò sí nǹkan kan tó èmi ò fi yín lẹ o. kí ló wà dé. ọ̀rẹ́ mi kéènì òní tí mo gbòòrò nípanújẹ́ lórí ara mi ni mo tún gbòòrò yàrá lórí Jacob ojú ti tì mí. ẹ já lọ wọn á sunkún sí ẹwọn sọ fún ẹ tẹ́lẹ̀. bó àdúrà mi ò lùwà ìwọ ló pè mí. ọba tó pọ̀ ní bàtà olúwa pẹ̀lú wa ńlá rẹ̀ gbogbo ibi tí òun farapamọ́ sí nínú ilé mi nínú ìjọ mi nínú ayé mi olúwa mo ń gbà ní àdúrà pẹ̀lú owó agbára ńlá olúwa bá mi tẹ̀ olúwa bá mi tẹ̀ olúwa bá mi lé jáde olúwa bá mi lé jáde ogun burúkú eléyìí tó ti ṣẹ́ nínú ayé mi má jẹ́ ògbé nínú e olúwa orúkọ mi tó ti lọ wòlíì tó ti lọ́nu ayé mi bá mi dá padà bá mi dá padà bá mi dá padà ogun ayé ogun ọ̀tá má jẹ́ ògbó e ogun má jẹ́ ògbó. la ta dáadáa. Ah, mo ní mi ì jẹ́. ó dáa ta ló nífẹ̀ẹ́ sí nínú ẹ̀yin méjèèjì láti jẹ. máa jẹ o èmi máa jẹ díẹ̀ o. ó máa jẹ díẹ̀. ya káàdì tó bá fẹ́. madam ẹ bá gbìyànjú kẹ́ jẹ díẹ̀ okun mú la fi ń gbé títà ẹ má jẹ́ kí nǹkan tí ò tó ti bàjẹ́ ó tún wá bàjẹ́ jù báyìí lọ kẹ́mọ tó ti já kó má tún wá lọ kó bá ilé tí ò ti jà. ẹ mọ̀ pé mi nìkan náà ló kù báyìí ẹ jọ torí ọlọ́run ẹ jẹ oúnjẹ díẹ̀ kẹwàá òkè. ẹni tó lọ́rùn ò pé tó padà wá pé ara ẹ̀ ẹ má bàa. jọ mo fẹ́ rí alàgbà. alàgbà. bẹ́ẹ̀ ni sà. alàgbà náà lẹ báyìí. ẹ alàgbà gangan gangan mo fẹ́ rí ẹ alàgbà náà làwa náà. sà nǹkan tó ń lé mi dé ìwà yìí ó ju ti pé kí n ṣàlàyé fún yín lọ alàgbà gangan mo fi mú ìṣẹ̀lẹ̀ àti rí ẹjọ́ tó lọ lọ́hùn ó wà very important ẹjọ́. bàbá kú bàbá kú ọ̀nkú nǹkan tẹ bàbá wa ò ní kẹ sọ. ẹ fọ̀rọ̀ ilẹ̀ jàre alàgbà gangan mo fẹ́ rí ẹ ń sọ fún pé kí n ṣàlàyé ẹ wá sọ pé ìṣàlàyé kí ìṣàlàyé nǹkan tó ń ṣe mí fún yín. ẹ wò ẹ wá wò pé mi ò lè rí wọn ẹ wò ẹ jẹ́ kí n máa lọ. Ah. kìkì kí ló ń ṣe ṣé àwa ṣé àwa náà dàbí alàgbà ni ó wọṣọ dúdú bí ẹni tó ń ṣọ̀fọ̀. jíde ọ̀dà jíde ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ mọ nǹkan tó ń jó lábẹ́ aṣọ nígbàtà rẹ̀ sọ̀rọ̀ wá ní àwa tó rí náà alàgbà làwa náà ó dẹ̀ sọ pọ́blẹ̀mù ẹ̀ ó dẹ̀ pọ̀. Ah, a ah, nítorí pé adìyẹ kún sí ká jẹyẹ èèyàn a jẹ ló sọ pé torí odó bàjẹ́ ká dọmọ odó náà ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ èmi inú o láti tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ẹ wo gbogbo ìjọ àwọn ọmọ ìjọ wa ti lọ tán i'm very sure pé nídàdí yóò ní dùn sí inú ọkọ mi gan pàápàá kò ní dùn sí mi ò dẹ̀ wá lè rí irú yín lẹ́yìn ká ṣe wá wà alàgbà lọ ìta ìjọ náà. kí n take over. mo fẹ́ kẹ́ take over ìjọ yìí ni wọ́n ní bàbá kú bàbá ṣì kú ọlọ́run pé àwọn ẹ̀gbọ́n mi àti dáàdì ni wọn tí wọn tí ì pè mí. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kò sẹ́ni tí ọlọ́run ò lè pè tẹ́ bá ti fara yín sílẹ̀ ọlọ́run máa pè yín and i'm very sure ọlọ́run tiẹ̀ ti pè yín already. ọlọ́run máa pè mí a jẹ́ pé ẹ jẹ́ kí n ronú sí i ẹ wò mí ìfẹ́ kẹ́ ẹ ro ẹ má ronú sí bá rárá mo fẹ́ kẹ́ take action right away ẹ jọ̀ọ́ torí ọlọ́run. action sìn. bẹ́ẹ̀ ni màá fún yín lésì létà. ẹni tó lọ́rùn ò pé tó padà wá pé ara ẹ̀ ẹ má bá a fà á ìyà ń bẹ fún lọ́rùn ẹni tá ń wò tínú wa ń dùn ó ṣe wá dẹni tá rí bá. èsì kí ló wá fún wọn nígbà tí wọ́n sọ gbogbo ọ̀rọ̀ ìtàn kí ni mo tún fẹ́ sọ fún wọn kò sí nǹkan tí mo máa sọ fún wọn ju pé kí n gbà náà lọ nígbà ní kì í ṣe ọdẹ àrígbìn máa hì ìfà ńlá ló wọlé tọ̀ wá wá yìí so mo ní láti embrace <laughs> ìfà gidi kí n kó ìfà mọ́ra <laughs> ah olúwa wàá ṣe o. ìfà ìfà kí nìyẹn o torí kò yé mi ìwọ ò mọ̀ pé ká mẹ́ran wá ká fi ṣèdúpẹ́ ká mọ́ wá ká fi ṣèdúpẹ́ even ká tún gbọ́kọ̀ bọ̀rọ̀ gidi wá ká fi ṣèdúpẹ́ ṣé wọn ò mọ̀ pé gbogbo ẹ̀ náà ó ń lọ sọ́dọ̀ alàgbà ni àsìkò tiwa wà lélẹ́yìí tá a máa ṣe kí ni tá a máa yàn nínú owó nínú ọlá nínú ìgbádùn ìfà gidi ni já kọ́ fà mọ́ra my dear. ìfà kọ́ ìfà ni olójú kòkòrò ni ọmọkùnrin ó ṣàfẹ́ kí ikú tó pẹ̀lẹ́ díẹ̀ kó padà tó pẹ̀lẹ́ wúrẹ́ kí ló dé gan ṣé fẹ́ sọ mí sọ dópọ̀ ọ̀sán gangan ni kí ló dé. kí ni ìtumọ̀ yẹn ikú tó pa bàbá ẹ̀ tó pẹ̀gbọ́n ẹ̀ tí ó tún fẹ́ kó pàwọ́ náà ni. ṣé gbogbo ẹni tó bá ti jẹ olórí ìjọ tàbí ó jẹ alàgbà ló máa ń kú ni. ikú tó pa bàbá ẹ̀ tó pa ẹ̀gbọ́n ẹ̀ áá ah, ah, ó wá bí mi pé kí ni ìtumọ̀ yẹn. Eh, bóyá bọ́ ṣe yan tiwọn nìyẹn. torí tí ò bá rí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ò ní kú kíwọ náà kú o ò lè ṣe mí dọ́gbọ́n ọ̀sán gangan o ò ní jẹ́ ojú mi kọ́ ló ṣe máa jẹ́. Ah, mi ì bá jẹ́ lójú ẹ̀ máa jẹ́ lẹ́yìn ẹ̀. ẹ má bá a fà á ìyà ń bẹ fún lọ́rùn ẹni tá ń wò tínú wa ń dùn ó ṣe wá dẹni ṣàún rí bá. èsì kí ló wá fún wọn nígbà tí wọ́n sọ gbogbo ọ̀rọ̀ ìtàn. kí ni mo tún fẹ́ sọ fún wọn kò sí nǹkan tí mo máa sọ fún wọn ju pé kí n gbà náà lọ nígbà tí mi kì í ṣe ọdẹ àrígbìmáyè ìfà ńlá ló wọlé tọ̀ wá wáyìí so mo ní láti embrace ẹ̀ ìfà <laughs> gidi kí n kó ìfà mọ́ra <laughs> ah olúwa ò mà ṣe o. ìfà ìfà kí nìyẹn o torí kò yé mi. ìwọ ò mọ̀ pé ká mẹ́ran wá ká fi ṣèdúpẹ́ ká mọ́ wá ká fi ṣèdúpẹ́ even ká tún gbọ́kọ̀ bọ́rọ̀ gidi wá ká fi ṣèdúpẹ́ ṣé wọn ò mọ̀ pé gbogbo ẹ̀ náà ó ń lọ sọ́dọ̀ alàgbà ni àsìkò tiwa wà lélẹ́yìí bá a máa ṣe kí ni la máa yàn nínú owó nínú ọlá nínú ìgbádùn ìfà gidi ni yà á kọ́ fà mọ́ra my dear. ìfà kọ́ ìfà ni olójú kòkòrò ni ọmọkùnrin ó ṣàfẹ́ kí ikú tó pẹ́lẹ́ díẹ̀ kó padà tó pẹ́lẹ́ wúrẹ́ kí ló dé gan ṣé fẹ́ sọ mí sọ dopọ̀ ọ̀sán gangan ni kí ló dé. kí ni ìtumọ̀ yẹn. ikú tó pa bàbá ẹ̀ tó pa ẹ̀gbọ́n ẹ̀ tí ó tún fẹ́ kó pàwọ́ náà ni. ṣé gbogbo ẹni tó bá ti jẹ olórí ìjọ tàbí ó jẹ alàgbà ló máa ń kú ni. ikú tó pa bàbá ẹ̀ tó pa ẹ̀gbọ́n ẹ̀ ah ah ó wá bi mí pé kí ni ìtumọ̀ yẹn bóyá bọ́ ṣe yan tiwọn nìyẹn. torí tí ò bá rí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ò ní kú kíwọ náà kú o lè ṣe mí dọ́gbọ́n ọ̀sán gangan o ò ní jẹ́ ojú mi kọ́ ló ṣe máa jẹ́. Ah, mi bá jẹ́ lójú ẹ̀ máa jẹ́ lẹ́yìn ẹ̀. èmi kì yóò kúkú kọ̀kọ́ bí kò ṣe yíyẹ o ò ní jẹ́ o ò ní jẹ́ òye yẹn o ò ní jẹ́ lójú mi. agogo ayọ̀ ṣe wá dago ìbànújẹ́. o ní kọ̀kọ́ tó wá jẹ́ fẹ́ gbà fẹ́ gbà. àgọ́ tẹ́mi ọ̀hún bọ́ ti. ọmọ sọ mi ló pọ̀ sọ fún ẹlẹ ẹ pẹ̀lẹ́ ẹ àbájá ọ̀rọ̀ yín tí mo ní kẹ́ ẹ padà wá fún ẹ wò ó ṣe é rí inú ìjọ yín o nǹkan àjòjì kan ní bẹ́ẹ̀nbẹ́ tó ń yọ yín lẹ́nu bẹ́ẹ̀ ni àwọn alálẹ̀ sọ fún mi wípé wọ́n fi nǹkan kan ta yín lọ́rẹ ńbẹ̀ o àìfura nísinsìnyí àwọn àgbà bọ̀ wọ́n ní pánsá òfura pánsá jáná àjà òfura àjájìn ó nílé ọ̀bá fura olè ní kóró wọn nǹkan náà bí aago báyìí ni aago tí ẹ̀ máa ń lù bá aago ń ṣe kéré tó òun ló ń fa gbogbo àjálù yìí fún yín. Ah, ah, bàbá ọkọ mi èwo ni ti ọ̀rọ̀ aago ń ń sìn ah, ṣe bá aṣáájọ kúrò ńlé ni ṣé mo wá bá bàbá ni. mọ́mọ́ dá lóhùn tí ẹ o sóhun ti gbẹ̀yìn wá sọ́dọ̀ mi ni n táwọn arúmọlẹ̀ wí fún mi mò ń wí fún yín bí ọba wa dá yín lójú ẹ lọ gbà tí ó bá ìdọ̀sán ọ̀la ẹ̀yin ẹ padà wá ìyá yín náà lẹ́ẹ̀tì rí òkodoro ọ̀rọ̀ kedere báyìí ni ó hàn sí. agogo ayọ̀ ṣe wá dago ìbànújẹ́ ìwọ ìsìnkú tó ní aago bí ìṣẹ̀dá rẹ bá roko mo fẹ́ kọ́ dé bọ́ bá rodò kọ́ bọ̀. ìwọ ìsìnkú tó ní aago yìí níjọ́ a bá jẹ bá a bá pòrò òrò àjàkímì kó lórí ìṣọ́ mọ́ jẹ. ìsìnkú alágò. ṣé o sí ẹ ṣe sùúrù o ah, ẹ má mà sòkú di méjì kẹ ẹ fara yín balẹ̀ o.

ó wá já wa tán ìwọ̀n wa wọnúlé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ah, ah. kí ló wá tiẹ̀ sọ ẹ́ di ìdàràkudà báyìí torí yẹn ló tiẹ̀ yé mi. ọkọ mi ló kó bá mi. ọkọ ẹ hmm. ìwọ náà dẹ̀ fàáyé ẹlẹ́ tó fi rún bá. ọkọ mi ló kó bá mi sórí gbogbo bí ìgbésí ayé mi ṣe wá kú bòṣe rí òun ló kó bá mi hmm. òun ló kó bá mi ó ba ayé mi tán pátápá ó wo ó tiẹ̀ ọlọ́wọ́ ní ọlọ́wọ́ bí kí n máa rí báyìí lójoojúmọ́ kí n máa ṣépè fún ni. ìwọ náà wàá gara tún sí lọ́rùn ni jẹ́ kó mọ̀ pé gara kan ló wà ń ta á ń sì kì í ṣe gara kan dùn ọ̀rẹ́ mi kọ́ tí mi wá sọ fún yín sìn ṣórí àjọ kan wá wà táwọn à ń dáǹsìn yìí toró nǹkan lèmi gan fúnra ara mi ni mo fi ń gbéra bí mo ṣe wà yìí mo dẹ̀ tátàn ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá wá máa bí akíwọ náà jọ̀nà àjọ wa. bọ́ọ̀lù ṣe máa ń sọ̀rọ̀ burúkú jáde nígboro ẹ̀mí hmm. ó wò mí owó ra ẹni èmi tí mi ò tí ì rówó jẹun èmi tí mi ò tí ì mọ̀nà tí mo máa gbé gbà nígbèésí ayé mi right now as i'm sitting down ló ń sọ fún pé àjọ kan wà nígboro tẹ́ ń dá ṣé ìwọ òdiwọ̀n ìwọ tó ń dájọ owó owó rẹ ò wò mí ni ó rí bó ti tọ́ di only thing tó kù láyé wa tá àti tà lélẹ̀ mm. ọkọ mi pàápàá ti ta tiẹ̀ jẹun bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ òun ló kù mo dẹ̀ ṣe máa ta mo dẹ̀ ṣe wàyí ó máa kọ títà ó ti bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ ah, torí à ń kí àṣà olóòmù ẹni tó kú ó ti bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ. ẹ wo ẹ pa <laughs> ẹ ká sọ sá. ẹ n fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi tí mo sọ yẹn. owó tibítí ẹ̀sán kan tó yẹ kẹ́ fún wa ṣé ìṣojú àlejò ló yẹ kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀. ṣebí ìṣojú ọ̀rẹ́ mi lẹ ṣe dágbére ń sì tẹ́lẹ̀ lọ́sọ́dọ̀ rẹ̀ yín kan bẹ́ẹ̀ ṣé nígbà tẹ́ bá débẹ̀ ni kì í ṣẹ̀ṣẹ̀ béèrè ni. ẹ tí bá dẹ̀ wá sọ bẹ́ẹ̀ ṣé làákàyè títí ò sọ fún ẹ pé ó yẹ kó pè mí wọlé kó tó béèrè irú question òṣì bẹ́ẹ̀. làákàyè títèmi so làákàyè titi ẹ òun náà ò lè pè mí nínú ilé nígbà tí wò ti wà tó wà nínú ilé tó jáde làákàyè ò sọ fún mi pé ó yẹ kó pè mí o kó béèrè lọ kó bá mi sọnù ilé pé ìyá yìí owó yìí ò tí ì sí o tàbí tí báyà tí n bá dé tí n bá dé látọ̀dọ̀ rẹ mi o màá fún ẹ làákàyè ọpọlọ tiẹ ò débẹ̀ ìwọ wá gbé ọpọlọ wèrè yẹn jáde sí òfin sọ fún mi wípé èèyàn làákàyè tèmi ò pé lórí pé mo béèrè kọ́ tèmi àtàwọn ọmọ máa jẹ fún àwọn oúnjẹ rẹ kókókókókó tá a máa fi jẹun sílẹ̀. ní sùúrù tí n bá sọ́ni tó bá tó bá tó bá mú fàánì sílẹ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi sílẹ̀ ọ̀rẹ́ tó bá mú fàánì sílẹ̀ wà tó kọjá nǹkan ṣe é. ṣẹṣẹ àti bá rí. ṣé ìjọ tó ń wá yẹn ṣe bíbí náà ni mo fi sí. èmi lẹ́ ń bi léèrè ni nígbà tí mo fún yín láago tẹ́tú wá bí mi pé ibo lẹ fi sí ẹ wo kò sí kan tó kẹ̀mí pẹ̀lú nǹkan tẹ́ ń bẹ́ mi sọ yẹn o mo wá lánàá ẹnu èkì ń padà wá láàárọ̀ yìí mo wá láàárọ̀ ẹnu èkì ń padà wá lọ́sàn yìí mo tún wá ọ̀rọ̀ lẹ́yìn sí the same story náà ni kò sí kan tó kẹ̀mí pẹ̀lú yẹn màá chẹ́ǹjì ẹ̀ fún yín o. bí ìlago yìí wà nù tóyìn ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ jẹ́ kàn ọmọ yẹn dé láti sùkúl bóyá àwọn ọlọ́ba mi palẹ̀ mọ́ yẹn bíi àwọn ọlọ́pàá lẹ̀ mọ́ kínní ìwọlé lálẹ́ àná bóyá àwọn ọlọ́ba mi mu mo ti wo gbogbo inú bẹ́ẹ̀ mi ò nǹkan tó ju aago ẹ̀yẹn ń bẹ̀. jẹ́ wa ókè ṣá ẹ wà náà ṣé torí pé máa rí mi pé máa ra ń lọ gently mi ò ń sọmọ lọ́ọ̀dù rárá mi ò nice. tóyìn ọlọ́run ò ní ṣe ń wèrè ah ó dẹ̀ ti fẹ́ máa gbà sódì mo ní kó jẹ́ kó ọmọ yẹn dé. ṣé mọ́sán ni mi rárá bẹ ṣé wò mí. mi ò ṣe ní mọ́sán ni mo ṣe èyí tẹ̀ ń gbé lè kẹta ń bẹ̀yẹn. wèrè ní sọ́nà ìmú mi. tóyìn ọlọ́run ò ní ṣe ń wèrè ah, ọlọ́run ò ní ṣe ń wèrè ṣé nítorí aago náà ló ṣe ń sọ pé àìwèrè ní sọ́nà ìmú ẹ tó ti le tó yẹn ni mo ní kó padà wá títí ọ̀la ṣá máa rí. kí máa di wèrè mọ́ yín lọ́wọ́ ni pé kí ẹ wo tí má padà wá sí ibà in the next two hours kí n bá gomi ńlẹ̀ àìjẹ́bẹ̀ ẹ̀ níwò tán o confam lẹ́gbọ́n yẹn o ẹ̀ níwò tán o pé jẹ́ nìyẹn. ìwọ láyé ẹ ohun bẹ̀ sí ronú sọ ẹ̀dá arúgbọ̀sán gbogbo ọ̀rẹ́ mi kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ́ torí hàn sọ fún ẹ ná èmi ń sọ fún ẹ wípé ayé ti kúrò nítorú ìlérè ọlọ́run ṣògo láyé ta sí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣé wàá rí nsìn mainland láyé ò gbé mainland mọ́ inland láyé múlé sínsìn ìwọ wá jókòó sọ̀rọ̀ ẹ̀dá arúgbó wọ náà wò wò mí kò wù ẹ́ ṣé wọ́n lè sọ pé àjọlọ sí sùn wọ́n lè sọ pé ọ̀gàn ló já mi sí ni ah! ọ̀rẹ́ mi wake up àsìkò ń lọ ìgbára là ń búra ah! wo jẹ́ mi wá sọ nǹkan fún ẹ ṣó rán ọ̀nkù rẹ̀ mi tí wọ́n fi ń ṣàkàn yẹn ibu owó lòún rí yẹn bẹ́ẹ̀ ni ọ̀nkù rẹ̀ mi nọmba one bẹ́ẹ̀ ni sórí ó jẹ́ kó yé mi wípé tó bá tiẹ̀ gbà lásán ó ti lóye tó fẹ́ fún èmi ká má sọ wípé ìwọ fúnra rẹ̀ gan ó tiẹ̀ gbà ó ṣe o ó ti gbọ́ ó jẹ́ kó yé mi pé òun máa kúrò òun máa mú ẹ kúrò nínú ìṣẹ́ inú ìyà tó wà yìí inú ẹ̀gbìnwó eléyìí tí mo bẹ jókòó mo rọ́jú ni oorun torí mi ò ìjọ́ òun ti jókòó sí irú iṣẹ́ báyìí gbẹ̀yìn bó ti mú kàn wípé ọ̀rẹ́ mi ló jẹ́ mi ilé ta ẹnu ni ó ní gbogbo nǹkan tó rí last time tí mo bẹ̀ sọ òní ò gbọ́ ni oṣù jókòó eléyìí tẹ̀sí wá worst ṣùgbọ́n nǹkan tèmi fẹ́ bẹ̀ sọ ń sìn ọ̀nkú rẹ̀ mi ti jẹ́ kó yé mi wípé tó bá tiẹ̀ lè gbà Paris ló máa kọ́kọ́ ràn yín lọ in the next six months ó máa lọ sí calendar lẹ́yìn ẹ̀ London ọ̀dùdé ṣọ́ra àwọn ọmọ ẹ̀ gbogbo ẹ̀ ló máa kó wọn lọ ṣé màá wá fọkọ mi. jọ̀wọ́ gbé gbogbo ẹnu ẹ sọ̀hún. èwo ni gẹrẹ ẹlẹ́dẹ̀ wàá fi ọkọ ẹ sílẹ̀ ta ló lọkọ wèrè ọkọ tó bá yí ẹ jẹ tó ti run ilé ayé ẹ tó yẹ pé ayé ò tiẹ̀ ní balance mọ́ ta ló nà ọmọ ṣòro ọmọ tí wọ́n ń sọ yẹn ọ̀nkú rẹ̀ mi máa tọ́jú máa tọ́jú àwọn ọmọ ẹ wọ́n ní àgbà tán là ń gbọ́lẹ̀ ó máa tọ́jú ẹ̀ ó tún máa tọ́jú torí èmi ti sọ̀rọ̀ òde bẹ́ẹ̀ fún ó tún wá jẹ́ kó yé mi wípé gbogbo everything ló máa change òun máa mú ẹ kúrò ní ìṣẹ́ inú ìyà tó wà òun máa mú ẹ lọ sí ilé ńlá so òun dọ́ọ̀la rẹ̀ o ti lo panadol wo tèmi sọ fún ẹ èmi fẹ́ fún panasap kò dẹ̀ ṣàpá rẹ̀ wo sórí tó ọkọ ẹ tó wá ń sọ yẹn sórí tí ọkọ ẹ bá gbé wá ń tútù gbé fún ní gbígbóná já ìjà yìí débi wípé wọ́n máa bẹ̀ gbogbo àwọn ẹbí ọkọ ẹ bá wọ́n máa bẹ̀ ọ́ máa sọ pé òun lọ ní sẹ́ẹ̀ nǹkan kékeré báyìí ló máa ṣe. sórí ojú ẹ yẹn ràn tó yẹ pé wàá di pátápátá tó o ṣe wọn ò ní rí blue bẹ́ẹ̀ débi tó máa rí black. jẹ́ kí ìjà yẹn jẹ́ part one má jẹ́ kó jẹ́ part two tó tó bá ń part two wọ́n ti máa bẹ̀ẹ́ ni. ṣé o ti gbọ́ sórí má bọ́dà kódà gan kó sọ pé kó o máa lọ kọ́ ọmọ ẹ ìwọ kọ́ ọmọ ẹ tiẹ̀ wá sọ́dọ̀ mi ná kó wá bọ́ǹkù rẹ̀ mi lọ wàá rí nǹkan tó wàá rí bóyá nǹkan gidi mò ń tí ẹ̀ sí bóyá nǹkan burúkú ni wàá yín èmi náà láwọ̀ bọ̀ bó ṣe ń wò mí ah, ọ̀rẹ́ mi ti sùn ọ̀rẹ́ mi ti sùn wake up wake up ló la yẹ. aago ibojì aago ibojì rẹ o ara ọ̀run. ìjọba ẹ̀ta báwo ni gbogbo ẹ̀. yàrá mi ní ìfà kan. àwa àwa àwa àwa àwa. jàwọlé wá dé sà. Ah, bọ́ọ̀ ti tọ́ bí ìjọ mẹ́ta. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi ẹ̀yin mo wá rí sà ìyá kan ló fẹ́ jẹ mí mi ìdẹ̀lẹ̀ nírú yín lẹ́gbọ̀n kírú ìyá báyẹn kò jẹ mí bàbá kan ni mo gba aago mi fún pé kó bá mi tún ṣe ọkọ mi dẹ̀ ló aago yẹn fún nígbà tó ń bọ̀ láti ìlú òyìnbó aago ńlá dẹ̀ la aago yẹn aago yẹn wọ́n gan góòlù ni olórí burúkú ìbá ta aago ó bá parọ́ fún mi pé aago sọnù torí pé ṣe ló ti rí mi lóbìnrin ẹ̀gbọ́n mi ó fẹ́ yàn mí jẹ mo fẹ́ kẹ́ ìgbà mi kẹ́ ṣàánú mi. ọlá aago sọnù ọta aago ok níbo ni ilé ẹ bọ́ kò jìnnà sílé mi. ok tó bá di lọ́la màá múnú bọ́ọ̀sì mi àjọ máa wá síbẹ̀. bí wàá ní kí n máa expect yín sà. tó bá mẹ́rin wọ́n expect me? èmi àti bọ́ọ̀sì mi àjọ máa wá olúwa sí wọn. ẹ bá ń kí alamidi àgbọ̀ ẹ ṣe gbogbo ẹ̀sà ó dà sá. mi ò lọ kó lọ ìgbà tí ò lọ kí ló ṣe pa mí kú obìnrin ìgbà tí ò lọ kí ló ṣe. olóṣì olórí burúkú ẹ má yẹ ní sùúrù mọ́ ní ẹni sùúrù ẹ má lọ mọ́ ní ẹni sùúrù ẹ má lọ alápá má ṣiṣẹ́ mọ́bì olóṣì ọkùnrin mọ́bì. ìgbà mi ń kú obìnrin ìgbà tí ò lọ kí ló ṣe. lórí ẹ̀sùn ọ̀sẹ̀ tó ń bẹ lọ́dọọdọ pàṣẹ sí ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ ọ̀pọ̀ ṣẹ́pẹ̀ fún ẹ ẹ lọ́wọ́ tó bẹ́ẹ̀ lù mí sùn lé. wọ́n ṣẹ́pẹ̀ fún bàbá ẹ̀ ni orí bàbá orí bàbá ẹ̀ ti dàrú ṣá. mọ́mí ẹ jọ̀ọ́ mọ́mí ẹ jọ̀ọ́ ẹ má fi wá lẹ̀ ẹ jọ̀ọ́. a àbọ̀bọ̀ yín ṣubú ni mo kẹ́rù jáde ọdẹ tún kọ wọlé ṣé o ò tójú bọ́ ni. mo tójú bọ. o lè tọ́jú ara ẹ you can take care of yourself. sọ́gbà tó lè tọ́jú ara ẹ kí la yẹ kí ló kọ́ ayé ẹ pẹ̀lú pé mo fẹ́ kó o lè bàbá ẹ bàbá wẹ̀rẹ̀ tẹ́bí mo kò ní da fún bàbá ẹ. ẹjọ ẹjọ ẹjọ mọmi ẹjọ mọmi ẹjọ mọmi ẹ lè lọ o ah, ẹ lè lọ àtọ. ṣé orí ti tiẹ̀ ò pé ṣá sórí títí ò pé. dadi bọ dadi ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ náà ẹ ẹ̀yin náà ṣe try láti bẹ̀ mọ́ mi kẹ́tẹ́ sọ fún wa pé ká máa lọ ẹ̀dẹ̀ ń kígbe tó bá máa lọ kó lọ ṣé tán bá lọ yẹn ló máa pé yìí ni ṣé ẹnìkan lè dá wa tọ́jú ni ẹ bẹ̀ wọ́n náà ẹ jẹ́ ká jọ bẹ̀ wọ́n kẹ́tì ẹ̀kọ́ ẹ̀wọ̀n yẹn padà wọnú lé. ọmọ tó yọ ọbẹ̀ bàbá òun ò ni ìtọ́ bí yẹ ṣe lọ ló fẹ́ gbọ́ sojú gbọ́ ṣé ibi ikọ̀ ni wọ́n wà nígbà tó wó wà kì í ṣe pé àjọ ń jẹ ni kì í ṣe pé àjọ ń náwó náà ni nǹkan dẹ̀ yí padà nìyẹn ṣé kí n lọ para mi ni ṣé kí n lọ gbébọn ni àbí iṣẹ́ fọwọ́ náà ìwọ ni fẹ́ ṣe pẹ̀lú èjì mi sìn. dadi ẹ gbàgbé pé ṣé kẹlọ gbébà mi kẹlọ jalè tẹ bá bẹ̀ wọ́n ó ní mínì náà tí tẹ bá bẹ̀ wọ́n ẹ mọ̀ pé àwọn alẹ́ fẹ́ fìyà yẹn jẹ tí obìnrin bá ti kúrò nínú ilé ọkùnrin ìyá máa jẹ àwọn ọmọ ẹ ṣé ẹ fẹ́ kí fi ṣọwọ́ bright ni náà yìí tẹ̀ ṣe yóò wá òkè náà dadi ẹ jẹ́ kájọ bẹ̀ wọ́n ẹ ká kó ẹrù yẹn padà ó lé. mi ò lọ kó mi ò lọ kó lọ ìgbà tí yóò lọ kí ló ṣe. bàbá mi kú obìnrin ìgbà tí yóò lọ kí ló ṣe àgbàyà lọ́lọ́run jẹ ìwọ ọkùnrin ọ̀rọ̀dọ̀dọ̀dọ̀dọ̀dọ̀dọ̀ aláìlóríró àwọn ẹgbẹ́ amọ̀kọ tí wọ́n ṣe sọ̀rọ̀ ọ̀rùn obìnrin tó bá ti rí báyìí wọ́n ti ẹ̀ máa bẹ̀rẹ̀ àwọn wọn látọ̀rọ̀ tí mo ti ń halẹ̀ tí mo fi ń fẹsẹ̀ halẹ̀ ibẹ̀ mọ̀ lọ́mọ lọ ojú kan ṣì ọkùnrin olórí burúkú káàkiri inú mo máa lọ fún ẹni. ṣé kí n lọ gbébọn torí ti tiẹ ṣé kí n lọ jalè torí ti tiẹ ni. ó ṣe lè gbébọn àwọn ẹgbẹ́ òṣèṣọ ni mo bẹ̀rẹ̀ ni ṣé àwọn ẹgbẹ́ ò kì í ṣe ṣó àbí wọn kì í ṣe jù bẹ́ẹ̀ lọ́tọ́ ni pé kí ìyàwó àtọmọ kí wọ́n lè wọ́n òkè orí obì kò lè tán ó fẹ́ tán kò lè kò tí kò tó lè ṣe. àwa tá ta ta ta ti ń jẹ síkì táwọn mọ́tò lálá olóṣìṣẹ́ ẹ̀sọ́ mi lórí burúkú mo wá dẹni mo wá dẹni tó sọ pé ẹ̀rá ẹ̀rá lálẹ́ yọ lọ tó tó wọ́n wọ̀ mí tó ń tàkẹ́ òṣìṣẹ́ yìí tó ń tàkẹ́ òṣìṣẹ́ yìí ọjọ́ kan oṣù kọ̀ọ̀kan pépà látàlọ́ lọ́rọ̀ kùtùkùtù wájú pépà lọ́rọ̀ afọ yẹ ẹ̀ka lọ́rọ̀ kí ló wá ṣe fún mi kí ló wá ṣe fún mi jọ kí ló wá ṣe fún mi orí orí ẹmu so ẹmu so ojúṣe ojúṣe tí bá kú ẹ mọ bẹ̀rẹ̀. kí ló bẹ sọ fún mi kí ló bẹ sọ ẹ dẹkọ̀nà mi fi mi sílẹ̀ dẹkọ̀nà mi don't don't please me ìwọ́n tó ti jọba bẹ́ẹ̀ ni ajọ kí ló ṣe lórí kẹfì tí wọ́n bá fi yín re tí bá gbọ́ lásìkò. sọ fún yẹ ẹ sì. ayé àlẹ mi gbogbo lò ṣe ọkọ olè oníṣẹ́ oníṣẹ́ ọrùn lára ẹ ọrùn lára ẹ ọrùn lára ẹ oníṣẹ́ oṣù ẹ jẹ́ ń ṣàlàyé náà ẹ ṣe sùúrù sí o kódà o kódà kódà kódà náà. lẹ́yìn tí wọ́n ṣe é àmì ẹ dúró àwọn mi lẹ́lẹ̀ ẹ tó làásọ yìí ẹ tó làásọ. Àgọ́ ìbòjì o, ara ọ̀run parí.

àgbo ibojì rẹ o ara ọ̀run pariwo àgbo ibojì. Ah. gé <laughs> ó ní láti máa gé sọkọ tó ṣẹlẹ̀ fún mi a kò bí ọ̀rẹ́ ọ̀ talk to me. ẹ lè ṣe kókó fún mi o. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà tẹ̀ ṣe sọkọ tó ṣẹlẹ̀ sí mi ó ní láti máa ké sọ fún mi. ọ́fíìsì àwọn sójà yẹn ni mo ti ń bọ̀. àwọn sójà wo. wọ́n mú bàbá mi mo wà lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ̀ wọ́n. ó oh, wọ́n mú dáadé sọ́jà àwọn sójà yìí you see now when i told you pé mo lè wà ọ̀bẹ òpó òfẹ́ sọ̀rọ̀ dáàdi mi wà nínú àwọn tó head military zone wọn be by. don't worry come with me in my car màá lọ bá wọn sọ̀rọ̀ and i'm very sure my dad will be ọ̀bẹ o. àgbòrí bòjì rẹ ò ara ọ̀run pariwo. ẹ̀dá ló ń sáré ọlọ́run kì í kọjú ènìyàn ó kọjú ọlọ́run ò rẹ́bì kan sùúrù ló gbà ká fi lọ́ọ́. ìwọ́n ni mo bá wí àṣòṣì tó máa ń dà yẹn èèyàn ni máa jẹ mi ò jẹba. kò yá jẹ́ kó lọ stop ó ti gbọ́ àbò dáhùn kò jẹ́ kó lọ stop o nǹkan tó bí ẹni bá ní ló ń fọmọ ẹ̀ jẹ́. ẹ̀bọ̀ dáàdì dáàdì mi ò ṣáà disturb yín ìgbà tẹ́lẹ̀ ká wá jẹ rice mo ní mi jẹ pé rice òun mi jẹ ẹ̀bà ló wù mí jẹ tí n bá ṣe tán máa lọ jẹ̀bà yẹn kó ṣe pé bóyá mo disturb tẹ́ bá dẹ̀ wọ́n pé bóyá mo ṣe jókòó òní lára ṣé kí n dìde. ó lè má lọ ó lè dìde kó má lọ. kí fọdùn yín dìde. àbí ló ń dáṣà rọ̀ fún o bá jẹ́ third o lè máa lọ tó bá fẹ́ lọ òun fún èmi ní problem. kò kàn sí mi dáadé. dáadé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ìgbà kan wà ti jẹ́ pé gàrí ni gbogbo wa jọ máa mú bíbà ìta máa máa du oúnjẹ yẹn ni tá àti ẹgbẹ́ ta bá fẹ́ jẹun gan kò sẹ́ran kò sẹ́ja so ó yẹ ká dúpẹ́ torí pé oúnjẹ yẹn pọ̀ ló jẹ́ kẹ́gbọ́n mi máa sọ pé àwọn ò fẹ́ jẹ nǹkan àbí nǹkan báyìí náà fẹ́ jẹ wọ́n yọ̀. oye oye try láti fún mi ní respect <sighs> olúwo ṣeun olúwo ṣeun ó yẹ ká máa dúpẹ́ náà ni àbí ìgbà kan ti wà tá a rí jẹ báyìí ọlọ́run dẹ̀ ló ń ṣèwọ̀n báyìí tàtúrà ara ń jẹ́ ń sìn mo dẹ̀ mọ̀ pé ó tún ṣe máa ṣe jù báyìí lọ olúwa ti tóbi lórúkọ yín olúwa ẹ túbọ̀ àgbà lékè ẹ túbọ̀ àgbà àga. ẹgbẹ́ òun lélẹ̀ gbàdédé sì ń bọ̀ tó máa dájú báyìí lọ. àmín ìyẹn lè ṣe máa sọ àmín. ẹ̀mí mọ̀ pé gbàdédé ń bọ̀ tó sì máa dájú báyìí lọ lágbára ọlọ́run. hello ah, báwo ni Tòkunbọ̀. yẹ̀yà mo mí ìsànyà àmì ilé sàn yẹn o daddy wa around. Mm-hmm. Eh? Really? Eh? Really? okay okay okay ṣe olúwa ṣe ń wo daddy. Eh? okay okay máa pè padà máa pè padà I'll call you back yeah. daddy good news. ah good news vitamin ti bọ́ sí i daddy vitamin ti bọ́ sí i yeah. Ah, ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe o ah, ọlọ́run ò dúpẹ́ o títóbi lórúkọ ẹ̀ títóbi wọ́n ní màmá títí ayé ayé ah. olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun. Eh? yes daddy mo ti dára lóyìnbó yes o oh. yes daddy. at last. yes ó máa ń lọ nìyẹn. mo lọ o ọlọ́run ah, òyìnbó ni ẹ ah olúwa ṣeun o ẹ̀gbọ́n mi olúwa ṣeun o <laughs> ah. ẹ wo akàn ń yọ̀ náà ni inú wa máa dùn. because ìlú tó fẹ́ lọ tó bọ̀ sí kó ń ṣe pé inú mi ò dùn o ìdùnnú mi ni káàbọ̀ mi travel kó kẹrù kó dẹ̀ kẹrù bọ̀ bọ́ tó bá ti lọ́nsìn ó máa kèmi àti yín nìkan tẹ́wọ́ mi tó bá ti kèmi àti dáadé ta ló fẹ́ máa sort everything out èmi ni mi rí iṣẹ́ ìwọ ló mọ bó ṣe máa ń lọ tó máa ń mú change kọ̀ọ̀kan wálé now tell me ta ló fẹ́ fún mi ní àwọn Alexander McQueen tó máa ń bá mi get yìí. ẹ̀gbọ́n mi ẹ̀ trust mi ni ẹ mọ̀ pé ìlú àjòjì níbi tí mò ń lọ tí má ṣe ń dọ̀hún báyìí ẹ màá wá bí mo ṣe máa tùwé fún yẹn mọ̀ pé kẹ́ ṣàgbàdúrà fún mi pé aláàánú ni kí n pàdé lọ́hùn. àbójú rere ọlọ́run pàdé ẹlẹ́dàá àwọn òbí mi á sin ẹ lọ ẹlẹ́dàá mi bá sin ẹ lọ tó bá ṣe ń dọ̀hún báyìí wàá máa fọwọ́ gbé owó báyìí wọ́n máa máa gbówó wá fún ẹ gbogbo orí tó wà ń bẹ̀ ló máa kó wá lẹ̀. àgọ́ìbòjì àgọ́ìbòjì àgọ́ìbòjì rẹ̀ ọ́ ara ọ̀run pariwo. mi o. ẹ wo orí òun orí ń fọ́ wọn ni títí tílẹ̀ fi mọ́ wọ́n kàn kígbe orí fífọ́ orí fífọ́ ni lè sùn. are you serious? ẹ̀yin ẹ̀ náà ọkọ̀ ṣóun náà ti lọlẹ̀. ẹ̀yin yá ṣì wà ń bẹ̀. ẹ pẹ̀lẹ́ dáadé ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ṣe rí ẹ̀yin yẹn ló bá dìjú kéèyàn má ti fọwọ́ kan wọn báyìí mo máa kígbe ẹ̀yin yẹn ni kí n tó gbé wọn jáde láti inú ilé mo mọ wàhálà tí mo ṣe gbogbo àwọn aráàlú kẹta fẹ́ lè máa wá pé kí ló ṣẹlẹ̀ màgà oògùn yẹn kan ṣé wọn ò lo bí mo ṣe ní kọ ni. ẹ má mẹ́nu létò oògùn ẹ kò possible kí n máa lo oògùn ṣé mi náà máa máa wọ́n rẹ̀ ni mo ń lò fún wọn láàárọ̀ ọ̀sán alẹ́ tó bá yẹ pé ó ní tàn mí tí mo tún fi lè lò fún wọn ni má lò. nǹkan tí mo máa ń sọ fáwọn èèyàn ni pé kí o lè náyàn ó bẹ́tà ju kí sójà náyàn lọ because tí sójà bá nù ẹ tí ò gbére lọ sí hospital fún proper treatment in twenty years àwọn máa bẹ wàá máa ba lára ẹ. jọ kí ni tẹ́lẹ̀ ṣe fún wa tí ìnira ẹ máa fi kúrò ń bẹ ìnira ẹ ti pọ̀ jù èmi gan fìlì ẹ the only solution tèmi mọ̀ ni pé ká gbé wọn lọ sí hospital kó lọ ṣe proper test because ó lè jẹ́ internal injury lọ́ní tá a ẹ jọ ẹ prescribe oògùn mi fún wa tá a máa lò fún wa tá a dẹ̀ máa wà òkè tí a bá gbé wọn lọ sí hospital ẹ fẹ́ bà nǹkan jẹ́ nìyẹn. tèmílẹ́yìn the only solution ni pé ká gbé wọn lọ sí hospital fún test ṣé mo kí àmì professional nurse mo mọ iṣẹ́ mi. ẹ jọ a lè lọ sẹ. kí ló dé. tá a bá gbé wọn lọ sí hospital owó la fẹ́ ná kò sówó kò sí anything gbogbo tẹ bá ti ń sọ tó bá ti ń jọmọ orí owó ẹjọ́ ẹ má wulẹ̀ sọ lásìkò bí wọ́n ṣe máa wà òkè ní ká ẹ sọ. kí ló dé abóde lásà tí mo wá ó lábúrò ẹ kan fẹ́ sẹ́ǹdì owó kó sẹ́ǹdì ẹ̀ mọ́ ni. nǹkan mi ti ṣẹlẹ̀ fún ti àbúrò mi máa ń pèsè tóyìn máa ń pèsè wọ́n ti jí mọ́dáàdì lára kò lẹ̀ sí bá ti fẹ́ ríṣẹ́ kò sí kọ́ńtàtì ẹ̀ lọ́wọ́ wa ń bí so kò sí níta fẹ́ ṣe ẹjọ́. tìmílẹ́yìn ewu dáadé ẹ̀pẹ̀lẹ́ tìmílẹ́yìn the only solution ni pé ó máa ní láti wá owó yẹn o kágbọ́n wọn lọ sí hospital fún test ká lọ ṣe test káwọn nǹkan tó ṣe wọn gangan. ẹ má sọ̀rọ̀ hospital à lọ o inú ilé kára wọn yá kí kankan má ṣẹlẹ̀ ẹ má bà tiwa jẹ́ náà a ní kò sẹ́ni tì. ẹ ẹ help wa ni o tẹ bá fi wálẹ̀ báyẹn kàn fẹ́ bà tiwa jẹ́ ni o kò sówó o kò sí bá ti fẹ́ ṣe o. kò sanwó lọ́wọ́ èmi náà. ẹ wà ẹ máa wà ẹ máa wà níbi tábàdì. bẹ́ẹ̀ ìyá yìí dà. ẹ kú jọ fẹmi náà ni. kí ló di é. ẹ má bínú ẹja yín ṣẹ̀ṣẹ̀ fẹ́ jiná ni. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹja yín ti fẹ́ jiná. ẹ jẹ́ àrò ẹ gangan ẹ bá mi gbọ́ ọ lè ṣe. ẹ wo káùtì èmi fẹ́ ohun dẹni kẹ fún mi ẹwé bá ń gbẹjà àrò yẹn dán wíbi yìí pa mí. àti tibí àti cowtail àti ẹja tútù àti ẹja sísun kò sí ìtọ́ ọmọ yàtọ̀ gbódùn ni. ọmọ yàtọ̀ gbódùn jẹun lọ ẹni tó bá ṣe wèrè àfi ránṣẹ́ sókà. èkó ni màmá gbogbo ẹ̀ ló gbà kò sí wàhálà ṣe ti gbọ́ bàbá yín gbé wá sí ìsìn ṣe ti gbọ́ kò sí wàhálà má lọ bá yín ṣe wà ṣe fẹ́ kí n dá báyìí náà. báwo bí wọ́n máa ń pè mí tẹ́lẹ̀ pé ó máa wá síbi kí ló wá ṣe ń sìn. kò sáré mẹ́jọ ẹ má bínú mú bọ̀. <laughs> ẹ rẹ̀ là ṣe wà bá ẹ ṣe bá jẹ ṣe bá jẹ ẹ n tí mo fẹ́ rí ẹ fún ó ní àwọn issues kan tó ṣẹlẹ̀ tó dẹ̀ pé tí n bá lè rí ẹ ló máa make sense you see nǹkan tí mo fẹ́ rí ẹ fún kò kí n ṣe kò kí n ṣe nǹkan tó le much ó kà pé máa try láti sọ ọ́ lánàá ìkọ́ kó má dàgbà tó yẹ kó ti di ojoojúmọ́ pé every time ìwọ ni mo máa wá bá and ìwọ tí mo dẹ̀ wá ń bá yẹn ò tí ì sọ fún mi wípé o ti sú ẹ that's why tó tó fẹ́ rí mi níbi lẹ́nu kò kí n ṣe ọ̀rọ̀ wo o ó kàn yẹ pé bó ṣe start lélẹ̀ ẹnìkan ló gbé iṣẹ́ fún dáàdì pé ká báwọn tún aago yẹn ṣe aago yẹn máa ń late and ọgọ́ gold wá ní aago yẹn ṣó believe pé dáàdì ti ṣe aago yìí tán wọn dẹ̀ ti gba anything lórí aago yìí ẹnìkan kan wọnú shop ó dẹ̀ jí aago yẹn lọ bẹ́ẹ̀ ni yẹn ṣe jí aago lọ ẹni tó lago dé ó bẹ̀rẹ̀ sí béèrè aago ẹ̀ kò sí irú ẹ̀bẹ̀ tá a bẹ̀ nìyẹn títí àfìgbà tó lọ gbé àwọn soldiers wà táwọn afi gbé dáàdì lágbára ọlọ́run. Ah bíbí tó bá yẹ pé sójà gbé dáadé tán fi dáadé lẹ́nu kò bá má dá àwọn sójà yìí nà dáadé wọ́n ná wọn débi pé ó máa rò pé dáadé lọ jí forty million dollars nínú báǹkì ni nírú yàtọ̀ fi jẹ́ wọ́n nítorí aago ìlú ìlú làago tí o bá ń ṣe nǹkan tó wà ńlẹ̀ àdètúwà láti rush dáadé lọ sí hospital wọ́n treat wọn fún wọn lábẹ́rẹ́ wọn ṣe everything wọn á ní àpé ah, wọ́n ti ṣe wọ́n lè ṣe káwọn tó lè continue treatment lórí wọn àfi ká lọ deposit eighty thousand naira bó ṣe ṣe ààyè ni mo ṣe di orí mi mú níbo láti fẹ́ rówó yìí so mo sábẹ̀rẹ̀ ti sáré kiri láti jẹ ta sí jẹrin yẹn oh, thank god mo ti rí four thousand five hundred naira. nínú eighty thousand. ẹ mo try gan kò sí wàhálà tí mi ṣe àmọ́ orin gan lórí níta sọ yìí mo rò pé mi ì dẹ́fẹ́ wá báyìí mo rò pé jẹ́ kí n kúkú wá báyìí pé tó ti ń bá wa ṣàlàyé fún ẹ tí o bá ti ju fifteen thousand naira lọ Uh, fifteen thousand naira yẹn tí n bá fi kún four five yẹn máa jẹ́ nineteen five so tí n bá dẹ̀ ń lọ bus stop pé eh, bros hello bros wọ́n yọ wallet mi ni bó ti jẹ́ five hundred tó bá fún mi á jẹ́ twenty thousand àmàlẹ́ kó yẹn sí síbẹ̀ kan tẹ̀ máa bá nǹkan lọ jọ má yẹ kí dáàdì mi kú ní sórí burúkú jọ. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ tó pátá náà ló ti pè mí ni ó máa ro mọ́mì ti lọ sọ́jà mọ́mì ti lọ rẹ̀ jà tí mo yẹ wà ìgbọ̀n five hundred naira ló wà lọ́wọ́ mi àwọn ilé ìdẹ̀ni first customer tó kọ́kọ́ máa wá bíbá ilé mi so mi ti náwó kankan lọ́wọ́. Uh, oh, oh, oh, you know what baby má fún mi ní owó ọmọ mi owó títí ẹ̀gẹ́gẹ́ tó ń kí pamọ́ síbi kan yẹn jọ ó ní kó fún mi jọ mo fọ́ lọ́wọ́ bá bẹ̀rẹ̀ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ kò tó kọ̀ọ̀kan lọ́wọ́ mi wá ó check àpò mi o lè rí one naira five hundred naira tó wà lọ́wọ́ mi ó wà ní kitchen mi ní ó kọ̀ọ̀kan ṣé kí n lọ mú fún ẹ kó fi wọ mọ́tò. you know what i wait for you in the kitchen tí àwọn ilé ìbá ti mú tán fẹ́ mú tán lágbára lọ́wọ́ tó máa mú sí wọ́n máa gbà wọ́n máa gbà wọ́n máa gbà tó bá jẹ́ pé wọ́n máa mú dèrò lẹ́nu kán máa mú jọ ó lè sọ pé ó tún ti wọ́n ju ti tẹ́lẹ̀ lọ gan so owó tó a bá gbà yẹn jẹ́ kí mi kó owó yẹn lọ ká fi yanjú àwọn ọ̀nà tuntun. ohun tó wà ń lẹ́yìn tó ń pa mí mí nílé lọ́nà jọ jẹ́ kí n jókòó díẹ̀. tìmílẹ́yìn ó ti tó o bá yẹ pé kò ń ṣàsìkò ọlọ́run ló tó ni wọn ò ní kú ó dẹ̀ máa rówó tọ́jú wọn ó ti tó ó ti tó fẹ́ kó ṣe bí ọkùnrin. bùrẹ́ tì mí lẹ́yìn tẹ́ bá sunkún láti ìdọ́rẹ̀ yóò ní kí bàbá jí o gbogbo ẹkún tẹ̀yìn sọ ẹbí dáìsàn sí ayé lára ni ẹ jọ mo forúkọ ọlọ́run bẹ̀yẹ má sunkún mọ́ ẹ jọ. tì mí lẹ́yìn ọkùnrin mẹ́rin mo dàgbà sí ni òkèrè sí i ẹgbẹ́ tó ń sun lé ẹ̀pọ̀ ẹ̀ ọkàn wa ti fún ẹ náà lápẹ̀ ẹ̀ ló ti yẹ so take heart no everybody mo kó dún ẹ̀ so Tìmílẹ́yìn no matter the case may be wàá take heart náà it's okay you don't need to cry alright it's okay it's okay. o ṣáà ti gbọ́n sìn ọkùnrin bíi tiẹ̀ ló ń bẹ̀ sọ̀rọ̀ ẹ fẹ́ kó take heart. Eh? ikú tí ó pàlù kò kò ní ipò try best mi ah. even me try best mi do best mi but ìgbà tó lọ́n sọ pé time ti tó I'm sí nǹkan tá a fẹ́ ṣe sí. Ah, bọ̀ ẹ̀gbọ́n mi ẹ̀ ṣe é try at all ah, dáàdi ti jẹ̀yà ju pé kó má jẹ ọ̀rọ̀ ọmọ ẹ̀ bá ti pè mí now. ẹ̀ bá ti pè mí. mi ṣe dáadáa mi bá ti pè é níbo ni mo fẹ́ pè é now tell me ṣé ìwọ máa ń pèsè orí fóònù mi ni kò ń ṣe orí fóònù dáàdi ló máa ń pèsè ni fóònù tó dẹ̀ máa ń pèsè tó jẹ́ ti dáàdi wọ́n ti jí mọ́ wọn lára so adẹ̀n tún ẹ̀ láti wá báyìí o láti fẹ́ pè ẹ́ àárí àmọ́ bí tó máa mọ́ tó máa ṣẹlẹ̀ ìwọ náà dẹ̀ lè pè mí because o kì í kọ̀ mí so reason yẹn tí a fi rí anything ṣe sí má blame mi blame ara ẹ tí o kì í pè sórí fún mi. ẹ̀gbọ́n mi what of mommy ṣé bó kọ ẹ̀ ni ṣé bó bímọ fún so kí ló lè tẹ̀ fi lọ bá mommy. ó mọ̀ pé mi kì í ṣe yàn bẹ́ẹ̀ bá tí mo sáré lọ sọ́tún tí mo sáré lọ sọ́sì tí ò síbi tí mo fẹ́ yà sí mọ́ mo padà even mo wá wọn kí n tó rí wọn bọ̀ bá tí mo ó tán bí ó tán ẹ wá wáyé aláìgbọràn lójúde ẹni tá à ń bá wí. ibo lẹ àwọn gentleman yìí ni mo rí o kó dẹ̀ máa wo olórí burúkú rẹ̀ mí tí mò ń fẹ́ àṣé drug dealer ni àṣé cocaine pusher ni èmi ò dẹ̀ mọ̀ ṣàdédé ni mo rí wọn tó bẹ̀rẹ̀ sí ní wá mi káàkiri láti ilé náà mo ti sá wá sí bíbá yìí bí mo dẹ̀ ṣe wà mí ò mọ̀ nǹkan nípa cocaine ó funfun ni o ó dúdú bó yẹ́lò ni mi ò ṣáàtì ẹ̀ mọ̀ mi ti ẹ̀ mọ̀ kan tó pè cocaine mi ò fojú mi rí kó dẹ̀ fún mi lára nígbà tí mo dẹ̀ ti wá mọ́tò ti dọ̀rọ̀ sí mi lánàá mo ti wò pé àbí kí n máa bọ̀ nílé kí n máa bọ̀ lé kí lára àdúgbò fẹ́ sọ òun ni ó di òjẹ́ kí tí ìwà látijọ́ ẹ̀ àbí mo tún ṣe wá farapamọ́ sí bíbá yìí náà tún náà tún yọ náà tún ní pé kí ni kí ló ṣẹlẹ̀. madam madam and take time wọ ẹjọ ìjà ìjà lọ. bàbá mi ọ̀tọ̀ ni kẹ́tẹ́ mi bá wa. kí ló dé. ó rẹ dáàdì ni ifo so òun ni mo wá lé kí wọn báyìí because doctor ní ká lọ wó wa láti lè fi ra àwọn oògùn àti bó ṣe máa treat wọn wọn ò pé bóyá ẹ lè help wa. oyin kọ́. wọn ní oyin ti travel out and láti ìgbà tó ti lọ èmi náà ti ríṣẹ́ àdẹ́rìṣẹ́ oyin so that's why tá a fi lówó. madam ẹ jẹ́ ká máa lọ. tọ́lọ́kọ mi wà ní hospital pé àbúrò ò dẹ̀ ṣe ẹ̀jọ̀ tó lọ náà mo dẹ̀ ti fẹ́ padà sílé o mo ti fẹ́ padà sílé o mo ti fẹ́ padà sílé o kí lára àdúgbò fẹ́ sọ náà ni ẹ káwọn mọ́tò ní káwọn. no madam no no mọ́tò tẹ̀ fọwọ́ àtẹ. ṣé mi ò wọ́n eh. ní pé kúṣùkùkù sílẹ̀ sílẹ̀ ìwé òkú máa ń eh. pè é àbíkọ́ ló ṣe wá dà sí ó ti di pé ah. máa dẹ̀ máa pè é. níbo ni mọ́mì wá wà báyìí. wọ́n ṣì wà lọ́dọ̀ àwọn ndla. E. mọ́mì ṣì wà lọ́dọ̀ àwọn ndla. E. Yeah. Ah, anyway no problem now that i'm around mo máa sọ fún dáàdì mi and i'm very sure ó máa lè help yín out. ó mẹ́rin pé ó máa help her out tó máa fi jáde. exactly máa sọ fún dáàdì mi. inú mi máa dùn because àtìgbà tí dáàdì ti lọ tí mo ti pé mọ́mí wa bẹ́ẹ̀ mo ti wò pé àní hope mọ́ náà tó bá lè help wa ah, àti di ẹni tó kú pátápátá ni. no ẹ má wọrí ẹ fọkàn yín balẹ̀ i will tell my father ṣe gbọ́ just calm down. no problem ṣe dẹ àgbọn mi aago tí mo rà á fún dáàdì mi o. àwọn aago wa fún dáàdì dáàdì jẹ́ pásítọ̀ ni àbí kí wọ́n máa fi jíṣẹ́ yìn rere kiri. Ah, rárá o gold ni o. gold. yeah. ó kọ́ gold ní tòótọ́. yeah mà ṣe o ikú padà dé kò jẹ́ kí bàbá wa jẹun ọmọ ọtí dáàdi ò bá jẹun ọmọ ọmọ àlè jẹun dáàdi mi nà ẹni pé jẹ́ kí mi lọ fa ilé ìta. ẹ̀gbọ́n mi kò possible rárá kò possible aago yìí ó kọ́ dáàdi ni mo fi pè. ẹ jẹ́ kó ń kọ́ fọ́gbọ́n dáàdi wọ̀ mí. rárá mi lè fún yín dáàdi jẹ́ ìyá wọn dẹ̀ máa jọ rẹ̀ sí àwọn lónìí. ẹ ẹ bọ̀ kí ló ẹ fi ṣe ń sìn. ẹ má wọrí ẹ máa mọ̀ lẹ́tà. ẹ̀dá ló ń sáré ọlọ́run kì í kọjú ènìyàn ń kọjú. dùn a fẹ́ràn yín ṣùgbọ́n ọlọ́run fẹ́ràn yín jù wá lọ ẹ ṣe wàhálà púpọ̀ lórí wa àsìkò tó yẹ kẹ́ wá jẹun ọmọ oníkú wa mú yín lọ ẹ súre o ẹ súre o ẹ súre. Daddy, we love you. We try but ọmọ èèyàn kan gbìyànjú a ọlọ́run ló ní dédé dáàdi ẹ má fi wá lẹ̀ ẹ má fi mi àtọyín lẹ̀ o ẹ dúró tì wá ẹ dúró tì wá títí kẹ wá sùn sáyà olùgbàlà títí a máa fi pàdé lẹ́sẹ̀ jésù ọlọ́run gbàdúrà tẹ wá ṣe fún ìpín o tẹ bá ń lọ ẹ má gbàgbé wa wá fáwa náà lówó o. tí mo rẹ̀ wọ́n fún yín nìyí o dádì. dádì we love you. Okay, there's area oh map, but let's go. Sorry. Sorry. Sorry. Sorry. I go Iboji. I go Iboji. Aago tí wọ́n gbé a fi ń ṣe àríyá lóde ọ̀run ni. ẹ jáde ẹ̀yin ìsìnkú ọ̀run ẹ máa bọ̀ ẹ jẹ́ ká ṣàríyá. Oya ẹ dìde ọmọ ẹ̀mí. ó yá ẹ dìde o ọmọ ẹ̀mí. Oya yá ẹ dìde ọmọ ẹ̀mí. Oya yá ẹ dìde o ọmọ ẹ̀mí. ó ẹ dìde ọmọ ẹ̀mí. ó yá ẹ dìde ọmọ ẹ̀mí. àwọn tọrún ṣàríyá lóde ọ̀run. àwọn tọrún ṣàríyá lóde ọ̀run. ó yẹ máa bọ̀. ó yẹ máa bọ̀ wá. ó yẹ máa bọ̀ wá. ó yẹ máa bọ̀ wá. ìtàyé o. ó yẹ máa bọ̀ wá. lọ́wọ́ darapọ̀ mọ́ wa. ó yẹ máa bọ̀ wá. ó yẹ máa bọ̀. ó yẹ máa bọ̀ wá. báyìí báyìí làwa ń di lóde ọ̀run. báyìí làwa ń ṣe lóde ọ̀run. báyìí làwa ń ṣe lóde ọ̀run. báyìí làwa ń ṣe lóde ọ̀run. báyìí kí ló dé tá ò rí ohun tí a fi ń ṣe àríyá ń bì báyìí. kò dá báyìí o alàgbà ìjẹta a wà níbí a rà àríyá ṣe àná náà adébí kò sáríyá a tún ti débí lẹ́nì a tún rà àríyá ṣe kí ló dé. ẹ wo ẹ má yẹ ká fi àmì fàágùn sọ̀rọ̀ tó wà nílẹ̀ torí tíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ ẹ gbé agogo ayọ̀ wa jáde ẹ ká bẹ̀rẹ̀ àríyá. lóòótọ́ ni ṣé bí gbogbo wa náà la mọ̀ wípé ijó àtorin tá a fi ń ṣe àríyá òun ni ní olódùà ń dùn sí i ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dá alààyè wọ́n ti wá gbé agogo ayọ̀ wa lọ o. awo èmi ò fẹ́ ago mọ́ o àìdá ago wọn padà ìjọba fi ń kún sí lóde ọ̀run ni. ọ̀dà a ti gbọ́ gbogbo ẹ̀ ní báyìí mo fẹ́ kọ́ ọ dáwọ́ àbúrú dúró n ó dàgò padà fún ọ ẹ má jẹ́ kán lọ. ṣe bí ẹ létí ẹ sì gbọ́n tó wí ọlọ́wọ́n fa aago mọ́ pé bẹ́ẹ̀ ṣe gba aago lẹ́hùn ìjọ ń kún sí lọ́hùn tó túmọ̀ sí pé gbogbo àwọn tó ń kú lákàtà yín ọ̀dọ̀ wọn ni ẹ ń lọ inú wọn sì ń dùn n tó kù ní pé kẹ́yìn náà máa gbáradì. ọba ẹ bá wa bẹ̀ wọ́n kájà padà àṣetọ́ àti dá padà ẹ máa wá ibi tẹ́ bá mú un lọ. aago ibojì aago ibojì aago ibojì rẹ o ara ọ̀run aago ibojì rẹ o ara ọ̀run pariwo. àlejò ńlá ni mo gbà lẹ́nu yìí o inú mi dùn gan-an pípẹ́ tí ẹ wá sọ́dọ̀ mi lẹ́nu yìí ah! August visitors gbà mí. ẹ wo nǹkan kí nǹkan tẹ bá fẹ́ mu ní kẹ́ sọ fún mi mo ti ní kọ́ bá yín ọ̀dọ̀ oúnjẹ tẹ máa jẹ ṣe ti gbọ́ kí yẹn dẹ̀ tó rẹ́dì nǹkan tẹ bá fẹ́ torí gbogbo fàájì ni máa ṣe fún yín lé nìkẹ́ tó lọ. ẹ wo sista Bisi ẹ má ṣe ìròyìn àti wà òkè ṣe ti gbọ́. ẹ lè wà very okay ah ẹ jẹ́ kí n ṣe yọnu ẹ̀yin tó jẹ́ pé kò ń ṣojoojúmọ́ lẹ̀ ń wá sọ́dọ̀ mi so èyí ní ìtẹ́ wá yìí mo fẹ́ kẹ́ délé báyìí kẹ́ máa lọ ròyìn fún wọn lé ni. sista Bisi ẹ ṣègùn àti wà very very okay ẹ wo mo fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín ẹ má bínú gbàṣẹ wá ṣèdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì wa aago tẹ́ ẹ gbé wá yẹn níbo lẹ ti rà náà. Ah, ẹ má jẹ́ kó gba yín o aago yẹn mo ọ̀dà ẹ̀wà láti abroad ni raw gold ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ayé yín àjà bàbá ọkọ mi ṣé mi sọ fún yín pé wọ́n fẹ́ gbà wá ni ṣẹ́yìn náà dẹ̀ ti fèsì ara yín gbọ́n sí raw gold. ẹ wo ẹ má tiẹ̀ làágùn jìnnà ẹ má wọrí àǹtí wa ẹ jọ̀ọ́ ẹ má bínú ǹjẹ́ ẹ mọ̀ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí tí a ti wá lórí aago tẹ́ fi wá ṣọpẹ́ ní ṣọ́ọ̀ṣì yẹn a discover pé àwọn èèyàn tó ń kú àgò yẹn ló ń pa wọ́n. ẹ eh? àgò tèmi fowó mi rà ló ń pa wọ́n nínú church ah eh, eh, eh, níbi tọ́rọ̀ dé dúró yìí eh, àgò yẹn nàìjíríà mo ti rà lóòótọ́ eh, ọwọ́ àbúrò ọ̀rẹ́ mi kan mọ́. èmi ṣe fẹ́ fi ẹ̀mí mi rẹ̀ ẹ́ ọ̀rẹ́ ìdí nìyí tí mo fi ń wálé wa kára gold kàtà gold iṣẹ́ tọ́lọ́run bá fi ràn mí èyíkéyìí tó bá fẹ́ ṣàlàyé fún. èèyàn mi ẹ wo tí èèyàn bá fẹ́ ṣe oore kéèyàn ṣe ẹ wo èmi ò fẹ́ ṣàgbẹ̀ lójú yòyò o aago lílù church ni mo fẹ́ raw gold dẹ̀ ni mo fẹ́ ṣe ti gbọ́. Ah, ah, sista báwo lẹ ṣe fẹ́ sí i ṣẹ́yìn ò mọ̀ wípé béèyàn bá ṣe ní owó tó bẹ́ẹ̀ ló ṣe máa gbádùn òyìnbó sí mi ah, tí mi ò bá ṣe mistake irú aago tẹ́ sọ pé ẹ fẹ́ yẹn should be grade A and tí bá máa wòye gram to worth ní international market it should be not less than five million. ah ah kí ló wá dé nígbà tí òun ṣe pé mo fẹ́ ra company ah ah aago lásán aago lílù lásán báwo bá tiẹ̀ wá ara gorí aṣáà ara góòdù sàrún ara wa àdèmọye tó wọ̀t so ẹ calm down now. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ wálé ṣòro ọ̀rẹ́ mi ni bísí nǹkan tó bá tilẹ̀ ṣe fún mi ò ní kó ṣe fún jọ bá mi wò ó ṣe. ṣẹ́tì ẹ̀ wo gbogbo tá à ń sọ yẹn ẹ jẹ́ ká tiẹ̀ fi díẹ̀ tì síbi kan èmi ò ní ju two million naira lọ. Ah, tí ẹ bá ní ju two million naira lọ á jẹ́ pé ṣàgbẹ̀ lójú náà lè fẹ́ nìyẹn. ẹ wò ó èmi ò fẹ́ ṣàgbélójú yòyò nǹkan tẹ́ bá fẹ́ ṣe fún mi lórí ẹ̀ ní kẹ́ṣe. sẹ́rí àǹtí tí bá máa wo ọlá ẹ̀gbọ́n mi pẹ̀lú gbogbo wàhálà tí màá ṣe mi ò ní gbà less than four point five million naira. tó bá wá jẹ́ títọ́ ọlọ́rẹ́ mi tó fẹ́ wò yẹn wà wá mú wálẹ̀ díẹ̀ sí i èmi á fún ẹ ní three point five jalẹ̀ ìyẹn náà ti dà jọ bá mi wò ó ṣe fún jọ ń torí ọlọ. Ah, ah anyway anyway me ò sure but ma try. bó ṣe jẹ́ nìyẹn ṣẹ́rí mo ná roughly four million naira lórí aago yẹn kí tó rí gbà ẹ wo ẹ gbàgbé four million ṣé rí aago yìí a láti rí àbúrò ọ̀rẹ́ yín tó bá yín ra aago yìí because ó wà very very important sí life wa ṣé ẹ ti gbọ́. ok ẹ jẹ́ kí n sáré wọlé kí n mú fóònù mi màá pọ̀ rẹ́ mi sí. aago ìròyìn. Aago ibojì. Aago ibojì. Aago ibojì rẹ̀ o. Ara ọ̀run rẹ̀ o. Ara ọ̀run pariwo. Aago ibojì. Aago ibojì. Obama! Obama! Sọ wà ní ọláwálé tẹ̀ ń wò yìí ọláwálé ò bára yìí jẹ mọ́ àárọ̀ ọ̀hún ni ń bàjẹ́ mẹ́sẹ̀ ń wò. Ah. bàbá ẹ máa láti bá wa wá nǹkan ṣe sí i eh, ìwádìí ṣì pọ̀ tá a fẹ́ béèrè lọ́wọ́ ẹ. Eh, ah. ṣé ń wo yìí àbíkú rẹ fẹ́ solóògùn mi dèké bí mo ṣe ń fún jẹ ní fún lẹ̀lẹ̀ ṣèbí bó bá sọ̀rọ̀ lẹ́gbọ̀n tẹ fẹ́ sọ lẹ́nu rẹ̀ ẹ wo kò sí tí mo lè ṣe báyìí o kò yẹ kó tó òṣùpá mẹ́ta tó yẹ kára rẹ fi yá gbogbo gbìyànjú tí mo mọ̀ pátápátá mo ti gbìyànjú lórí rẹ̀. Ah, ah. ẹ wo ẹ ṣàṣà máa bá ẹ máa bá wa wá nǹkan ṣe sí ni torí nǹkan tó ràn mọ́ kínní ipò o ah, bàbá nǹkan tó ẹ wo ẹ ṣáà ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ nítorí olóṣàánú wa jọ. bó bá sọ̀rọ̀ lẹ́gbọ̀n tẹnu rẹ̀ a kò sọ̀rọ̀ láti yejọ́ yìí ẹ wo ṣẹ́rí ibi tọ́rọ̀ rẹ̀ dé dúró ní ìsìn gbogbo agbára tí ń bá ní ìgbìyànjú bàbá ìjọ ẹ ṣàánú mi torí Ọlọ́run Ọláwálé ìjọ torí Ọlọ́run ṣàánú mi. Later time, títí àmà débẹ̀. Ó dà pé plane ni màá wò. Bí mo ṣe wà yìí. Mi ní wọ plane. Èmi àti Dọ́jú ni màá fèrè. Àyùjọ jẹun lálẹ́ àná ni. Kó tó fi mí sílẹ̀. Later time, màá débẹ̀ sínsìn. Ẹsẹ̀ ni màá fèrè. Mi ní wọ plane. From America. mo ní kí wá fún yín ní àbọ̀ àgò yẹn ni a ti ṣe dààmú lọ́pọ̀lọpọ̀ a ti dààmú gidi gan-an ó fẹ́ lè ní ìdààmú tá a dààmú lórí àgò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ju eléyìí tá a fi rí àgò gbà lọ ẹni tẹ́ ní ká dá àgò padà fún àti wá lọ ó lóun ra aago ni ẹni tó wá ta ẹni tó ta aago náà fún ìyẹn náà nígbà tá a máa débẹ̀ ọgbà wèrè láti bá ibi tó ti ń wo wèrè ló wà ó ti ya wèrè àwa mọ̀ nǹkan tá a máa ṣe mọ́ ṣùgbọ́n bí tèmi ti ń gbé aago káàkiri málà kan rí lọ́wọ́ mi ó rí pé owó tó fi lọ̀ mí owó yẹn pọ̀ gan wọ́n rò pé kì í ṣe nǹkan tèmi nìkan lè dájẹ́ pé tẹ bá tiẹ̀ múnú ẹ̀ kẹtẹ fún mi ní kékeré díẹ̀ kémi náà tiẹ̀ fi sápò irú ọ̀dọ́ yín tó kù díẹ̀ káàtó yìí ẹ lè fi ẹ lè fi túnṣe ní sá. wò sọ gbódòdó ọ̀rọ̀ agbóhùn ò ta ògbè fòǹfò lóhun láriwo tí àwọn alálẹ̀ ń pa lórí aago àfi kẹ́ ẹ̀ dá padà fẹ́ ni ó ní èèyàn bá ta agbóhùn ìdààmú dàbò ni ó pa ẹ wò ó ẹ̀wọ́ ẹni tó ní aago ẹ̀ dá padà fún aago níbi tó ti wá ó sì fẹ́ padà síbẹ̀. nǹkan tí mò ń sọ ni pé àní ẹni tó ní aago gangan tó ta aago fún ẹni tó fago ṣọpẹ́ ó ti ya wèrè kò síbi tá a fẹ́ dá aago padà sí mọ́. bó sinwó jù bá ń lọ ẹ wẹ̀ ń tọ́lá aago kẹ́ padà fún ó níbi aago ń ti wá ó sì gbọ́dọ̀ padà bẹ́ẹ̀ òjò bá ń lọ. má ta o bọ́ ta ẹ̀mí rẹ lọ ta. Ah! ayé lọ́dọ̀ kò tó ẹni tó ń gbé dìgbàdìgbà lọ. ẹ̀gbọ́n àní kọ burúkú ni o àti bí ìjẹta báyìí nàkúfà ti ń ṣẹlẹ̀ yìí ẹ wo first born ló kọ́ kú o ẹlẹ́ẹ̀kejì ikú ìtò ń lọ ń ní last o ẹ wo i'm very sure pé kò ní dé hospital kan tó máa fi kú báyìí ẹ wo kọ burúkú ń ṣẹlẹ̀ gan o àdèmọ́ tó fà á. ẹ̀mí pé wọ́n ń kú léraléra. bẹ́ẹ̀ ni àti jẹta ló ti ń ṣẹlẹ̀ ibodè kan ń kú náà ah, ó ẹni láti bí ìjẹta. bí ìjẹta ni ẹ̀gbọ́n o mi lè pọ́ fún nǹkan bẹ́ẹ̀ ó kọ́ ibi tí kọ́ à kò ah, yín sí ẹ̀gbọ́n ṣé ti yé nìkan burúkú ah. ó tán bí ó tán ẹ wá wáyé aláìgbọràn lójúde ẹni tá à ń bá wí tó lòun ò gbà bó pẹ́ bóyá á padà wá. Oh, tán bí ó tán. wọ́n láà wọlé àti wọ́n òkè wọ́n láà wọlé ẹ̀kọ́ sísàlẹ̀. ẹ wo ọ̀rẹ́ yín tẹ mú wá sí ṣọ́ọ̀ṣì wa á pé nọ́mbà wọn títí kò lọ níbo ni wọ́n lọ. ṣé kò sí mà. mo níbo ni wọ́n wà kò sí. òun àtọkọ ẹ̀gbọ́n mọ wọn lọ sí Dubai. Dubai kọ́kọ́kọ́ mi. ẹ má ṣe wàhálà jìnnà káròdì máa ṣọ káraṣọ mọ́ọ̀dì kí dimasha àti gbófo ẹ wo mi ò fẹ́ ó ṣe kí ni ó ṣàgbà mo bù ọ ẹgbà aago tọ̀ rẹ̀ ló dé wá títì gbogbo ìjọ ti parapọ̀ aláàfẹ́ o. ilé ìjọ. kí ló ṣẹlẹ̀ báyìí kí ló fẹ́ ṣe báyìí ṣé kò wọ́n. aago ibojì aago ibojì àgbo ìbòjì rẹ o ara ọ̀run pariwo. sorry bákan náà ni o oúnjẹ mo fún ọ látàárọ̀ báyìí ẹ wo tiẹ̀ dábẹ́ wo agbọ̀n rẹ̀ rèé ọjọ́ ń gbé fún aago ah. ah. ọ̀run ẹ̀ náà nìyẹn o aago tó ń dá wàhálà lẹ̀ sínú ayé gbogbo wa òun ni mo ti gbé wá fún yẹn ẹ wo èmi bẹ́ẹ̀ ni bàbá. aago tó ń dá ìṣòro sínú ayé mi lélẹ́yìí o tó ń dá wàhálà lẹ̀ sí gbogbo ìlú báyìí òun nìyẹn. ẹ ń wá gba náà. àwọn wèrè lélẹ́yìí bàbá kí ni mo ṣe é bá àwọn wèrè lélẹ́yìí sára rẹ ti yá ṣé mo ṣe ń jáde lẹ ṣé mo jáwé rẹ ni. ẹ o bó lọ́ra ago ṣe jẹ́. ẹ bá ń bí bàbá ẹ bá ń bí. ló kó mi sí gbogbo ìdààmú tó bá mi. a kì í lọ lé ayé. ẹni tá a ṣe lóore níwèé tí ó bẹ̀rẹ̀ àwọn àgbà sọ wípé ẹni náà fi gbígbẹ́ dídí ní ìbejì wọn ìdí nìyí tèmi ṣe fẹ́ fi ẹ̀mí mi rìn ọ̀rẹ́ mi ìdí nìyí tí mo fi mú wálé wa kára gold kàtà gold iṣẹ́ tọ́lọ́run bá fi ràn ni èyíkéyìí tó bá fẹ́ ṣàlàyé fún. èèyàn mi ẹ wo téèyàn bá fẹ́ ṣe oore kéèyàn ṣe ẹ wo èmi ò fẹ́ ṣàgbẹ̀ lójú yòyò o aago hm, church ni mo fẹ́ raw gold dẹ̀ ni mo fẹ́ ṣe ti gbọ́. sista báwo lẹ ṣe fẹ́ sí i ṣẹ́yìn ò mọ̀ wípé béèyàn bá ṣe ní owó tó bẹ́ẹ̀ ló ṣe máa gbádùn òyìnbó sí mi ah, tí mi ò bá ṣe mistake irú aago tẹ́ sọ pé ẹ yẹn should be grade A and tí bá máa wòye gram to worth ní international market it should be not less than five million. ah ah kí ló wá dé nígbà tí òun ṣe pé mo fẹ́ ra company aago ah, ah, lásán aago lílù lásán bàbá tiẹ̀ wá ra gorí aṣọ àrà góòdù sàrún ara wa a dẹ̀ mọye tó wọ̀t so ẹ calm down now. ẹ̀wò ẹ̀wò ẹ̀wò wálé ṣòro ọ̀rẹ́ mi ni bísí nǹkan tó bá ti lè ṣe fún mi òun ni kò ṣe fún jọ bá mi wò ó ṣe. ṣé tiẹ̀ wo gbogbo tá à ń sọ yẹn ẹ jẹ́ ká tiẹ̀ fìdí ẹ̀ tì síbi kan èmi ò ní ju two million naira lọ. ah tí tí ẹ bá ní ju two million naira lọ á jẹ́ pé ṣàgbẹ̀ lójú yòòyò náà lè fẹ́ nìyẹn. ẹ wo èmi ò fẹ́ ṣàgbẹ̀ lójú yòòyò nǹkan tẹ́ bá fẹ́ ṣe fún mi lórí ẹ̀ ní kẹ́ṣe. sẹ́rí àǹtí tí bá máa wo ọlá ẹ̀gbọ́n mi pẹ̀lú gbogbo wàhálà tí màá ṣe mi ò ní gbà less than four point five million naira. tó bá wá jẹ́ títọ́ ọlọ́rẹ́ mi tó fẹ́ wò yẹn wàá wá mú wálẹ̀ díẹ̀ sí èmi á fún ẹ ní three point five jálẹ̀ ìyẹn náà ti dá bá mi ṣe fún jọ nítorí ah, ah. Ah. anyway anyway mi ò sure but ma try. ọmọbìnrin ló ń pè mí. ǹdẹ̀ tí ìbá gẹ̀ẹ́ta jìrè o ará ọ̀run pariwo aago ibojì aago ibojì aago ibojì rẹ o ará ọ̀run pariwo. aago ibojì. wọ́n ní òkú ọlọ́mọ kì í sùn lóòótọ́ mo mọ̀ pé máa ń ràgà mami ẹ dúró tì mí ẹ ràgà mi kẹ dáàbò bò mí ìgbà tàfẹ́sọ́nà mi. Ah, bébè sórí gbogbo àdúrà tó gbà ni mọ́mì máa ń tẹ́wọ́ gbà nígbà but surprisingly o oh, sọ fún mọ́mì wípé for that raffing. kò fọ́ ni ṣùgbọ́n àbùkù ó ṣọ̀ fún mi pé gbogbo ẹni tó bá ti wà níbẹ̀ máa mi máa dùn. are you sure? sí. ọmọ láìsí. okay dear. bá fi sọ̀rọ̀ wa dẹ̀ ń ká boroboroboro. ó mọ̀ pé téèyàn bá fi pamọ́ ní níyì n ló jẹ́ kí n fà ẹ́ ń tẹ̀tẹ̀ wá bí. Ah, bàbá ẹ má bínú sí mi ah, ṣe mọ̀ pé ẹ̀yin làgbàlagbà ẹ̀yin náà lè máa tọ̀ wá sọ́nà ẹ mọ ẹ mọ mi lọ ah, ẹ má bínú sá kò kò yé mi débẹ̀ ni. pẹ̀lú bó ṣe dàgbà tó yìí náà. ṣe mọ̀ pé ẹ̀yin náà lè máa tọ̀ wá sọ́nà. ọ̀dà kò burú ẹ kí ni tó ń fẹ́ gan-an. ẹ bàbá tẹ bá ríṣẹ́ mi ṣe ṣe tí n bá ríṣẹ́ mi tí ò bá ti jẹ mọ́ à ń gbẹ́ kànga à ń fọ́ òkúta ń ṣe o torí bó ṣe ń wò wáyìí seven thousand ni wọ́n ń fún wa lóṣù ní oṣù mẹ́ta míì a lè má rí owó ọ̀hún gbà n bá ríṣẹ́ mi tí ò bá ìnira wa nítorí ọjọ́ orí mi ń ṣe. ẹ ò dáná tí business bá pè mí àti yín pọ̀ láàrin ìṣẹ́jú márùn-ún tó bá fún yín ní one fifty thousand naira ṣe máa ṣe. adúnídùnmọ́ ni kí ni fi ṣèyàn mo nífẹ̀ẹ́ sí pọ̀ ọ̀rọ̀ tó sọ ó dùn mọ́ mi o ṣùgbọ́n èmi tọwọ́ mi ò ń tẹsẹ̀ mi ò ń torí òkú o mi ò ń ta odindi òkú o. bàbá ṣe rí business tó máa dẹ̀ mí àti yín pọ̀ kò ń ṣe business yòókù kò dẹ̀ ń ṣe business tó máa bá a pa lọ ẹ̀bùn kan wà lórí ìbòjì òkú ń bẹ̀ yẹn òun ló wù mí. ẹ̀yin ọ̀rọ̀ ẹ ti wá yé mi wàyí ṣé fúláwà bíi mẹ́wàá ló ń fẹ́ ni àbógún torí òun ni mo rí i pé wọ́n máa ń gbé sórí àwọn sàárè ń bí bàbá kò ṣe fúláwà ni mo fẹ́ ṣe agogo kan wà níbòjú òkun bẹ̀ yẹn agogo yẹn ló wù mí. agogo tó wà ah, ń bẹ̀ yẹn aago ló ló wá ló fẹ́ fún mi ní one fifty ó pajú ẹ̀dẹ̀ ni ó pajú ẹ̀dẹ̀ tí ó wà lódìndí ni ìdí ni wípé èmi pẹ̀lú àwọn èèyàn mi tá a jọ ń ṣiṣẹ́ yìí àwọn náà ó jẹ ń bẹ̀ torí bẹ́ẹ̀nu bá ti jẹ ojú ó tì agogo yẹn ò pé méjì kò pé mẹ́ta ayọ̀ kan ṣo náà ni tó bá sì ti wá tí wọn ò rí wọn ó béèrè ìdí nìyẹn tó gbọ́dọ̀ fi pajú ẹ̀ dé. ẹ bàbá yẹn wàá ń ṣe ìṣòro tí n bá fún yín ní two hundred thousand ńkọ́ ṣe máa gbé fún mi. máa gbé fún ẹ tó bá ti kó two hundred thousand wá wódà. ìwà mú wàrà pò mí. ìwà ló fẹ́ rajà ò mọ́ wá. ẹ bàbá ẹ ti jẹ́ kí n gba nọ́mbà yín. so a lè mọ bá a ṣe máa sọ̀rọ̀. Ah. nọ́mbà tó jẹ́ pé ẹ tún lè pè kó máa fẹ́ẹ̀lì. à ah, nọ́mbà tó lè fẹ́ẹ̀lì ẹ fún mi nọ́mbà yìí máa pè yín. fóòdù àtẹ̀jọ́ àbó. àgọ́ ìbòjì àgọ́ ìbòjì rẹ̀ o. bọ́tà mú ti dá mi dúró pẹ́. Ah, máa gbọ́ bó ṣe sọ̀rọ̀ ó ní mo ti dá ẹ dúró jù ó mọ tó jẹ́ èmi gan-an iṣẹ́ mi nìkan ni mo wà ń bẹ̀ ni àbí o mọ̀ pé gbogbo àwọn tá a jọ wà bẹ́ẹ̀ ọgbọ̀ngbọ́n ẹ̀rẹ̀rọ̀ ni mo fi ṣe kí n torí gbé kúrò láàrin wọn. a jẹ́ wípé akọ iṣẹ́ lẹ ṣe nìyẹn. àkọṣe mo ṣe o bẹ́ẹ̀ yàn yín mi mo yínra mi o. ẹ bàbá ẹ tí ṣé ò bá pẹ́ ni ẹnìkan ò ní pẹ́ṣẹ́ ẹrù náà dà. yẹ̀wò yẹ̀wò. wá ah, ah. bàbá eléyìí eh, owó tí mo fún yín kọ́. èmi nìkan kọ́ mi ò pín eléyìí àwa tí àjọ wà ń bẹ̀ lájọ ṣe èmi nìkan ò lè dá a ṣe mo mo ti ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀ níjọ́ tó kọ́kọ́ wá bá mi. ìdáná jẹ́ báyìí wà. ọdẹ tó pẹran tó ṣètùtù nítorí tọjọ́ mi-ín ni. bàbá ẹ bàbá mi má nìyẹn. ó dà bẹ́ẹ̀ ó fún ni kò tó àgbà olè ó kéré kò fún ni àgbà ahun èyí tó mú wáyé náà kí ó tó ṣe tó dákọ̀ mù wá gbọ́ àìṣe mọ̀ ǹjẹ́ tá a bá rírú n tó jọ nǹkan báyìí ní ọjọ́ mi ṣé ẹ nífẹ̀ẹ́ sí. ìlú tẹ bá ti rí nǹkan báyìí ah! ìwọ ọmọ lórí bú ẹ tí lórí bú ẹ̀dá kan ni ẹ. ládùúgbò owó tí mo fún ẹ ẹ ìwọ ọmọkùnrin ẹlẹ́dàá mi á dáa fún ẹ aago bòjì ló lọ gbé wá. wo ẹlẹ́rù ló máa gbẹ́rù ẹ ìwọ náà ni kò máa gbé ṣó ti gbọ́. arábìnrin mọ̀ ẹ èyí ò ní pé gbogbo oògùn tí mò ń lò fún ọ láti yejọ yìí aago yìí ni òjò ṣiṣẹ́ wo mo bá tètè da kíní ìpadà síbi tó ọ ti gbé ẹlẹ́kọ̀ọ́ ló ń polówó ni. mi ò sọ pé mi ò dá padà àmọ́ bí tí mo ti gbé mi ò lè dá nìkan padà síbẹ̀ ṣé máa tì mí lẹ́yìn padà síbẹ̀. tì mí lẹ́yìn kan tì mí lójú ni bóyá mo tẹ̀lé tó nígbà tó fẹ́ lọ gbé wo òótọ́ ọ̀rọ̀ mo sọ fún ọ kó o tètè yá dá padà sọ gbọ́ bá ó ṣe wá dẹni ìbànújẹ́. bọ̀dá bọ̀dá ẹ jọ bèrè. ẹyin baba security ni mo bẹ̀ Baba security ẹ ráwọn security ní junction. ẹ wò wọn bínú ẹ bàbá tó ń ṣiṣẹ́ ní cemetery tó ń gbé bíbá ẹni mo béèrè. ok ṣé bàbá là ni. Hmm, ẹjọ ẹjọ gbó lọ wà. ah ẹ̀yin ò sí ìlú ni. kí ló ṣẹlẹ̀. bàbá ti kú ní last week. ah mo kókó àparò mo bá pọn o. yẹ́ẹ̀ ayé mi bàjẹ́. ah ẹjọ́ kí ló pa wọ́n. àǹtí. ah. yéé. Yeah. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi mo mú mo ṣe kí ni mo ṣe mo mú kí ni mo ṣe. ìwọ ló gbé àgbò yìí láti jọ ìjọ yìí. àyè wọn fẹ́ lọ yà mí. ìwọ wá ìwọ jẹ̀bi ọ jẹ̀bi àyàwòrán. mo fẹ́ lọ ra rú ẹ̀ ni. o fẹ́ lọ ra rú ẹ̀ wọ́n ta gómi. mo gbé lọ fún alágbèrè ọ̀rọ̀ ni. ibi wàá lọ kọ́ sí mi sí ìlú. mi jẹ́ mi kò bí smith. ajírọ̀ tuntun ni wọ́n. mo lọ rọ yín. yẹ yẹ yẹ yẹ ọjọ yẹ. múdàlá múdàlá. bàbá ìjọ sọ̀rọ̀ náà. wọ́n gbọ́ ló ka o. tó o bá kọ creative inú ọ̀ ló ka. àwọn agbófinró ni jápa jápa lọ. ẹgbẹ́ ṣe mi jẹ́jẹ́ ẹjọ́ tó lọ́dọ̀ ọ̀hún. ọlọ́run nípa ti ń jẹ́ ẹjọ́ ṣe mi jẹ́jẹ́ ẹ̀yin lè mọ́jọ́ tó tẹ̀ máa jọ nǹkan bíbá yìí ara sọ́kà. tí o cooperative Thank you. jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ayérayé nínú àwọn ọ̀run ìránṣẹ́ ó wá síwájú èèyàn ọlọ́run elédùnmarè ìránṣẹ́ olúwa bá wa là lóhùn tó bá ṣe tó tó bá ń sọ olúwa jẹ́ kó máa tú ẹ̀mí ẹ̀kọ́ fi dúdú pe funfun fún wa ẹ̀mí ẹ̀kọ́ fi funfun pe dúdú fún wa olú ẹ̀ là lóhùn olú ẹ̀ mọ́lẹ̀ àròjọ olú ẹ̀ tàn sí ìmọ́lẹ̀ náà. ọlọ́run wa mo tẹ̀bí líkà lọ́pàá lẹ́ka mo ṣàwálé ìbàyà lọ́rùn bó ṣe rí ìmọ̀ládé ọ̀rọ̀ ẹ̀jẹ̀ kan máa pẹ́ ẹ̀jẹ̀ ọmọ apẹkùrù jẹ́pọ̀ ọmọ àfìrẹ́ kò wá ní ní ibà lọ́dọ̀ ẹ̀ wọ́ lọ́rùn mi. Ah! ìránṣẹ́ ìránṣẹ́ tèmi ìránṣẹ́ tèmi àádàre. Ah! Musa bili kano kwa gogo miega gogo miga gaga. Iron shemi. Iron shemi. Oun ti o bere fun. Iwo bere nipa oko re to ti lo. Ah, adalemi ogogo azekego magogo ogogo nínú abájíra làdóbínà ọkọ rẹ ọkọ ló pa o ọkọ rẹ ò fúnra lábẹ́ bó ti wulẹ̀ kó mọ ọkọ rẹ ò mọ ipé gbogbo nǹkan tí wọ́n bá ń gbé wá sínú ilé Ọlọ́run ni máa ń yà sí kó jẹ́ nǹkan kékeré ni wọ́n mú wá sílé ọlọ́run dandan ni láti ìyá sí mímọ́ agogo ìgbàlà tí wọ́n wá fi ṣe ìdúpẹ́ nínú ní ọlọ́run ni ọkọ yẹn pé yá sí mímọ́ nítorí pé ó jẹ́ ohun olówó ńlá ó jẹ́ ohun tó jọjú ni ó jẹ́ kí ọkọ yẹn yá sí mímọ́ wo gbogbo lórí ìjọ tí ọlọ́run bá ti pẹ̀ sínú ìjọ ohunkóhun tí wọ́n bá ti mú wá dandan ni láti yá sí mímọ́ kí ó tó di ohun nílò fún wa àmọ́ àìmọ̀kan àìmọ̀kan wa òun ló ń dà wá nù òun ló jẹ́ kó máa ṣe ohun tí kò tọ́ níwájú olúwa ìránṣẹ́ ọkọ yẹn ló fa gbogbo ohun tó wà nílẹ̀ yìí o nítorí wípé ó kọ etí kú sí ọ̀rọ̀ lóhùn kò gbìyànjú láti múṣẹ láàrin ìṣẹ́jú kan eléyìí máa jẹ́ ọkọ fún gbogbo àwọn tó kú ipò kò dáa kí ẹnìyẹn mọ́ máa ya ohunkóhun tó bá ti gbé wá sínú ilé ọlọ́run sí mímọ́. gbogbo olórí pátápátá tó bá ti jẹ́ ìránṣẹ́ ọlọ́run ohunkóhun tí wọ́n bá ti gbé wá sínú ilé olúwa láti lò ó di dandan kó máa yá sí mímọ́ yálà ohun jíjẹ tàbí ohunkóhun tí wọ́n bá fi ṣe ìdúpẹ́. ah ah eh. yeah. Gbénga kí ló ṣe mọ̀ pẹ̀lú ìlà. mo lọ sí church yẹn ìṣòrí àlá tí mo lámójú ìlú ò dára rárá mo láwọn pé èèyàn gbé àgbo àti church fún ìdúpẹ́ ẹ wá fi àgbo yẹn wá fi ṣiṣẹ́ ìgbàlá mo wá lálàá pé àgbo yẹn gbogbo àwọn tẹ́ fi ṣe ìgbàlá fún gbogbo olóko pátápátá tó yẹ pé mo tẹ̀ wá mú yín lọ sẹ́wọ̀n olódì yín kan tó wà kó lẹ́rú wá bọ̀ àmọ́ pé kì í ti sáré lọ sí church kí n lè lọ gbàdúrà mi ì fẹ́ lóṣèyìn o. wọ́n fi aago wá ṣe ìdúpẹ́ wọ́n fi aago wá jẹ́rìí sí agbára ọlọ́run mo wá ń lo aago náà fún ìgbàlà yàtọ̀ sí aago tí mo ti ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ìgbàlà mo wá ń lo aago náà àwọn èèyàn wá ń kú bó o ṣe rí ni. praise the lord praise the lord ẹ jẹ́ àgbé ògùn wàkà torí ogun tí ọlọ́run bá ti ṣẹ́ ló fi hàn ìdí rèé tí a fi gbọ́dọ̀ gbé olúwa ga tá a fi gbọ́dọ̀ yìn ín fún iṣẹ́ ìyanu rẹ̀ tá a fi gbọ́dọ̀ pe orúkọ rẹ̀ ní gbogbo ìgbà tí a bá wà nínú ìṣòro náà ni òun ló pè mí ọlọ́run ló yàn mí láti wá ṣe iṣẹ́ rẹ̀ kò lè pè mí fún àkóbá kò lè pè mí láti lọ sí ẹ̀wọ̀n kò lè pè mí láti jẹ́ kí ibi ṣẹlẹ̀ sí mi nítorí ọlọ́run tá a ní kì í ṣe ibi kí ni ìdí tí ọlọ́run máa fẹ́ fi dán mi wò látara pa pé aago tí ó gbé fún mi láti máa fi ṣe ìgbàlà láti máa fi ṣe ìwòsàn kí ó wá di agogo ikú ọlọ́run ò ní jẹ́ ọlọ́run tí mo mọ̀ kò ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí ọmọ yìí aláìda ìtumọ̀ ńlá tí ó ní sí èmi ó ní pé gbogbo ohun tí wọ́n bá gbé wá sí ilé ọlọ́run fún lílò gbogbo ohun tí wọ́n bá wá fi jẹ́rìí sí agbára olúwa ó nílò láti jẹ́ kí a gba àdúrà sí ó di dandan kí a yà sí mímọ́ lóòótọ́ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ò kì í ronú débẹ̀ àìmọye ọ̀kẹ́ àìmọye àwọn nǹkan ni wọ́n ti gbé wá sílé ọlọ́run bẹ́ẹ̀ láti fi dúpẹ́ ò bá jẹ́ ìlú ò bá jẹ́ aago tá sọ̀rọ̀ nípa ẹ̀ ò bá jẹ́ chair ò bá jẹ́ tébù oríṣiríṣi ó nílò láti yà sí mímọ́ torí a ò tí wọ́n ti ń gbé bọ̀ a ò kókó nǹkan tí wọ́n wá fi ṣe nínú ilé ọlọ́run ó nílò láti yà sí mímọ́ kó tó di wípé àlò àmọ́ torí pé ọlọ́run ò fi ara pamọ́ jẹ wá níyà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù gbogbo ìgbà ọjọ́ ni wọ́n máa gbé ọ̀gá ìwọ ọlọ́run nítorí pé oore rẹ